خانه تحویل بگیر رامین آریان مرسدس بنز انهایم 855 996 29 66 رامین آریان, آریان. pussy if you know me God. She be multi suffering telele, but you still trying to tell my caca to felele. Ain't it obvious the way I'm playing like felele? Could hear but my explain for it only really. I didn't fear no man, but bad God only. Then they yam plenty, but they don't really know me. Get me ready, go to them form holy. Why them gather because them trying to combo me. It's been a really long time, but it's not a long time. Because if you check time, everything's going fine. Been a really rough road, but if you check flows, you go understand it's in not much they cannot do. Pay the talk, for look sharp. Follow the lead and make you know they look back. I see Mujibaya like say I be book back. Baby, you be the champion, you know for lose God. If you know me, God. celebrate of the season, Wait, wait. Talk to Uncle Jide. You won't hear your voice too. Who be Uncle Jide? Ha ha. You mean say you don't remember Uncle Jide? That time when you still small and they can't carry you go square? Now you too can get closer to family and loved ones with 10% bonus credit on every recharge. Just dial star 777 hash to recharge or recharge using Glow Cafe. Offer lasts till December 31st, 2020. You never finish your. Oh yeah, follow your grand auntie talk now. You don't go follow your uncle talk. See your cousin, you know. Glow Unlimited. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Hey, hey, whoa, why not they do all like this now? She offended on now. Hey. Ah, ah, mommy, what is it? Why are you crying? Ah, Ejiro, people heartless, oh. Ah, see what did they do, Anita? Mama, who is Anna? My dear, just leave Mama. Oh. She's in a world of her own with this movie she's watching on Airtel TV. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just dial star 141 star 106 hash now. Hey, Mama, Anita don't see better man Mario. Just look at God. Airtel, the smartphone network. àá ah, ah. dádì wa ibo lẹ tún lọ láì lòbó mu yín. ìbọ̀mù bíi tìbó láì ṣe egun àláré pẹ̀lú bí mo ṣe ró dẹ́dẹ́ tí mo kàn dúdú yìí. ẹ tún mú sanitizer yín lọ́wọ́. ẹ ọjọ́ máa wò ní ẹ ọlọ́run ọmọ sọ mi. èyí eh, a máa ń pọ̀rọ̀ ìlówè ó máa ń láró nù aráalé èrò ọ̀nà ẹja náà ní ẹ̀mí wa. ǹjẹ́ tiẹ̀ ti gbọ́ pé abala kejì ìtànkálẹ̀ kòkòrò àrùn coronavirus tún ti ń farahàn láwọn orílẹ̀-èdè lágbàáyé àìláṣọ lọ́rùn pàákà ti wá tàpérò fọmọ eriwo ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ ti gbàgbé ohun tó ń jẹ́ coronavirus. ha èyí ò bójú mu tó ẹni tó kàn ló mọ̀ àrùn yìí kò sì tí ì lóògùn tó dájú o ìwọ tó lè má báwọn èèyàn sọ̀rọ̀ pọ̀ láìmọye ìgbà lójúmọ́ tó sì lè má farakínra pẹ̀lú àwọn èèyàn rántí àlàáfíà rẹ torí pé ìlera lọ́rọ̀ bó bá ti gbàgbé ibi tó fi bòmú rẹ sí tètè lọ mú kó o sì bẹ̀rẹ̀ sí ní lò ó ẹ má jà fà ìlákàsí gbàgbé ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé wa lóòrèkóòrè ká sì yẹra fún ìfarakínra àbáàdì àti ibi tí èrò bá wa kúrò lọ́wọ́ àwọn covid-19 nineteen yìí a ò ní fàìsàn ló gbà o elédùà ó sì bá wa paná àrùn covid nineteen tó ń jàràn ìròyìn lágbàáyé ìkànnì fresh one zero five point nine fm ìbàdàn ló ń lọ́gùn ẹ̀ tán tán tán ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ o. ooo oh. ah, ah, guy wetin dey make you scatter house like dis eh. abeg you you help me see my airtel sim. ah i carry am give sade yesterday o. Eh? but you no dey use am again na. Yeah. You don't carry my bonus give landlord picking. Now today you go pack out. Eh? On top Airtel SIM? Yes so if you don't reach 15 days wey you never use your Airtel SIM, go find them now now. Because why? Ogbonge awoof full on top o. Hey! Get 2000 naira airtime plus extra 200 MB for just 200 naira. The more you recharge, the more you awoof o. To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions dey Airtel. The Smartphone Network. ọmọ àbúrò mọ́mí ọkùnrin tó fẹ́ràn oúnjẹ yẹn. àtọmọ àbúrò ẹ obìnrin èyí tó máa ń yọ ọbọ oúnjẹ yẹn. bàbá o kò bá mi lára mu. àtàwọn bọ́dà wa tó ń ṣe bọ́n ti fẹ́ wọn ti jú. àtọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó mu coca-cola désàlẹ̀ pátápátá bíbá oríṣiríṣi èèyàn pàdé níbi ayẹyẹ jẹ́ àpẹẹrẹ wípé ayé wa yìí kún fún onírúurú táwọn kan sọ wípé ó mú ayé láìsí wọn èèyàn ò lè gbádùn oúnjẹ dójú àmì coca-cola àti oúnjẹ lápapọ̀ ó dùn yàtọ̀. Abba oh. guy, wetin dey make you scatter house like this? Eh? I beg you, you help me see my Airtel sim. Ah, I carry and give Sade yesterday oh. eh? but you no dey use him again na. Yeah you don carry my bonus give landlord pikin na today you go pack out. Eh? on top airtel sim. yes o so, if you don reach fifteen days wey you never use your airtel sim go find am now now because why ogbonge awu full on top o. Hey, get two thousand naira airtime plus extra two hundred MB for just two hundred naira. The more you recharge, the more you are woof -o. To begin enjoy this woof. just dial star two four one star seven ash. Terms and conditions, Joe. Airtel. the Smartphone Network. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Honey. Must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit W www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone network. Fresh 105.9 FM, your feel good radio. alẹ́ ṣé wàá wọlé. dínkù sẹ. kí ló jẹ fún mi ní láyìn. láyìn ti wà lọ́dọ̀ ẹ̀ láyìn ti wà lọ́dọ̀ ẹ̀ o gbọ́dọ̀ ẹ̀ dáadáa. gbé mi sókè. <laughs> gbé sókè ok báyìí kọ́ báyìí kọ́. ọwọ́ tiẹ̀ gan gbọ̀n. a kò ní gbọ̀n ọ̀gá mi rán mi sẹ́yìn ọwọ́ mi ò ní gbọ̀n <coughs> báyìí kọ́. o ti da báyìí. yà o da báyìí. yọ wá. dúró èwo ló kí lélẹ́yìí wú fún báyìí ọ̀gá. o rí bó ṣe wú bí ilé. ọlọ́run ló pe bí lamẹ́ríkà mi. ọlọ́run ah, ló pe bí lamẹ́ríkà tiẹ̀. bó ṣe dúró yìí ọjọ́ béèrè àkúbé. Ah, bó ni bẹ́ẹ̀lì àkúbé dena ṣẹ́gun bó ni bẹ́ẹ̀lì àkúbé ṣe máa rí. kèlè mọ́. àmì bí ẹ̀bà kan lú bọ́ ọmọ ah, ẹ̀ bá kọ́ ló bọ́ kí ló ń sọ yìí èmi ló ń sọ fún ẹ bá gbọ́ new discovery eh, mi ìfẹ́ kò mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó dáa báyìí eh, kí ló ló jẹ yìí. ikú ò ní yà wá. àmì àmì àrùn ní yà wá àmì. àmọ̀ bára <laughs> wa sí. àmì. Hmm. ẹ máa rí ohun rẹ bára yín jẹ. bẹ́ẹ̀ eh, bára yín jẹ búrẹ́dì àtọ̀bẹ̀ ńlá. <laughs> dádì ti bẹ wọ́n ti kọ́ yín lóúnjẹ tí wọ́n máa ń jẹ ẹjẹ méje kan wà fẹ́ tì í. ta ló wà fẹ́ tì mí. tí dádì bá wà fẹ́ tì í ó dún corona virus lọ. ọdún kọkànlá rè é àìfún ẹjẹ tàbí àfẹsẹ ara wa bẹẹ jọ ń jẹ bẹẹ láti mm, àti bẹẹ kọkàn. ebi tí ẹ máa lọ gbé yòókù ni i go take the rebel. ta ni. tábà tí ṣe tẹ́sí mo máa lọ gbé yòókù. tí wàá lè kọ̀ bá ṣe àbá gbọ́ mú yọ̀ọ̀kan má gbélé bu <laughs> ni ìwálé kan máa ṣe àdì lẹ́sẹ̀ mi. ọ̀gá ọ̀kì ń ṣàbí àmọ́ tẹ́ dájú. èmi kọ́ ah, mo ní. kò dájú. èmi ni ẹ ẹ ẹ mo jẹun tán ọbẹ̀ sẹ́kù ìwọ̀nba ẹ tún jà lẹ ẹ tún jà lẹ ẹ kìíní mo máa ń lògo yín lọ pati yóò bí ọ̀dà òní ọdún kọkànlá ti ń lọ ní ọ̀gá ẹ máa lò lọ. àjọ láyé ká gòlì mọ kí mi ń lò go òun gan. ṣé wọ ò ń lò. Ah, yóò máa jẹ fún ọ sísọ <laughs> ọmọ tó ṣẹlẹ̀. yóò máa jẹ fún ọ ọjọ́ kan wà ní ibi o ti rest máa rógò rẹ máa rógò rẹ lẹ́gbẹ̀ẹ́ lórí tébù lẹ́gbẹ̀ẹ́ pọ́s. mo ṣe ògo rẹ̀ dùn bíi sàwámà ló ṣe. wọ́n <laughs> sá ló ń lòkulò bó o ṣe ń lo yìí ọ̀dà má ló ń lòkulò. èmi kò ti lórí ó dùn dẹ́gbẹ́ yìí. ẹni ó yọ ní ìyẹn fògo lẹ̀ fún ọ. ló ṣe rí ìyẹn kò fi sáàrin bírèkì. bẹ́ẹ̀ bá fògo lẹ̀ fún ọ bí ìgbà tó yẹ fi iyọ̀ sínú inú ògì ni. mo tẹ̀lé kí n sọ fún yín pé sálárì rẹ̀ ti sálárì mi o ah. iléeṣẹ́ pos tí mo ti onílò ọdún kan ah, oṣù kan ó yẹ kí n ti gba owó mi jáde ẹ̀bọ̀ wọ́n ní kàràtọ̀ mi ò tí ì yọjú pẹ̀lú bvn nọ́mbà wọn wọ́n ní kẹ́ wá àbí kẹ́ fi bvn nọ́mbà yín kẹ́ fi ránṣẹ́. èmi ní kí n wá. ṣé hmm, ṣe láyìíká. àbí yóò bí àbí. ẹnu o dádì gangan wọn ní tẹyàn bá wa wọn ní kẹ́ múlẹ tẹ. ta ni dádì gangan. dádì gangan yín gangan. tó bá tó nà ìka tó. ayé ṣe kí ni. ayé fẹlẹ. ẹ wẹ ẹ. ẹyin gangan ní kẹ́ wá. <laughs> <laughs> irọ́ miranda bá tó jọ ni. àbọ̀wọ̀ gidi lọ. mo wá pàkúta sí kọ́ yẹn. wọ́n ní kí n mú bífi ẹ̀ ní wá pẹ̀lú pẹ̀lú atm ní àti pin yẹn pé tí dàda tó bá ti lè yọdún pé tí n gba vvn nọ́mbà yìí wá àti atm pẹ̀lú pin yìí wọ́n ní tẹ̀ bá lo atm pé ẹ lè pe ọ̀rẹ́ yín tí ń jẹ́ eob àwọn náà nì ok jẹ́ kí n fa ni ọ̀ya kọ BVN nọ́mbà. kọ BVN nọ́mbà lẹ̀. oye fóònù àbí. irọ́ o sáré fi báyìí rò kọ́. gba fún ní báyìí rò kọ BVN mi. já mi èsì tọ̀ bébà. Eh? kò ní nìkan tí a yẹ. já mi èsì tọ̀ bébà. já eh, mi já mi èsì tọ̀ bébà. ọ̀ya ọ̀ya ọ̀ya jalóhùn jalóhùn náà ó ní kó jáhùn. fòní sí tọ̀ bébà. jáhùn náà. BVN nọ́mbà ni kẹ́kọ̀ọ́ pè. ọ̀ya BVN nọ́mbà. kó tó wá ọ̀ya atm káàdì nǹkan ṣe ó mú yẹn lọ́wọ́. ẹ̀kọ́ mú yẹn lọ́wọ́ ó tún máa sọ pin yẹn náà. o ètò pin. o ètò ló bẹ̀rẹ̀ pí o bífẹ́ nọ́mbà tó. o ètò o ètò three three three three two seven two seven four three four three four seven four seven. so get ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí. ó ètò àbí ní sùúrù ó ní sùúrù. ok come again. zero eight zero. zero eight zero. three three. three three. two seven. two seven. four three. four three four seven. four seven. Hmm, pé nọ́mbà yẹn wà á náà fẹ́ bá a dérí bí gbé sọ̀rọ̀ ah, òní general manager. bíbí ẹ̀ nọ́mbà mo dérè. ẹ bíbí ẹ̀ ní. òní gm ọ̀dọ̀ ló máa wọlé sí. ọ̀dọ̀ ẹ̀ ló máa wọlé hmm. sí òun ni general manager mi nọ́mbà yìí ah, zero eight zero three three two seven Two seven. four three. four come again four. wàá come again. students say you wanna dance so no waste ẹ má wàá jẹ kó pẹ́ ẹ bá rí atm tọ̀dọ̀ yín mọ́ ẹgbà tí ọ̀rẹ́ eléyìí tó parí káàdì lẹ́yìn. ẹ káàdì ẹ nọ́mbà wọn ní nọ́mbà mẹ́rin tó wà níbi káàdì yín. Hmm, mẹ́ta ni. mẹ́ta hmm. ẹ lára yìí tó gùn yẹn ó ní tẹ fún mi mẹ́ta the last two. ṣé yẹn. the last four digit níbi atm. jẹ́ kí n kúkú fún ẹ ní gbogbo ẹ̀ zero eight zero. ok tó wà níbi atm ni. ẹ eh, zero eight zero. ok zero eight zero. three three. three three. two six. two six. eight eight. eight eight. four six four six. sọ pé o fẹ́ bá ṣeun sọ̀rọ̀ ah, ni manager marketing manager ayéfẹ́lẹ́. sọ ní wàásù kọ́ yẹn ni. <laughs> náà ni. so ó wá kú nọ́mbà mẹ́ta nọ́mbà mẹ́ta tí ó wà lẹ́yìn káàdì mi gọgọgọ. ok zero seven zero. Ah! zero seven zero. o ti pè é. five. mẹ́ta ni mo pè eh, náà. Eh, eh, zero seven zero five. ok wọ́n ní kó jẹ́ tẹ̀rùn méjì ẹ pé tọ́wẹ́ ní ẹ pé abẹ́ mọ́ tọ́jọ́ yín lórí. irú mi ò mọ lórí. ẹ lè mọ lórí. mo máa ń jí wo ni. ẹ lè mọ lórí. lórí fúyẹ́ bí abọ́ ayọ́. iṣẹ́ gidi náà lórí hùn oníṣẹ́ pos. ẹ mọ ọjọ́ tó gba yìí nígboro sí ni. pos. ní ìsìn báyìí wọ́n ti ń send message àwọn tí ó gbà yàn pé àkáǹtì yẹn ti dormant. yá gbà yọ̀nà ọlọ́run ọba. It's Maestro on the beat, baby. yọ́nú sí mi o ó ṣáájú ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba lẹ́wọ̀n máa rí. kí ló sọ. gbogbo ẹni bá ń bínú sí mi ìgbà tí ọlọ́run ọba ìgbájú ọlọ́run ọba ìfọ́ràn ọlọ́run ọba náà máa máa rí. èmi jáyé orí mi. No, this man is a legend. Well, like, Ṣadé Oríọ̀kí. Honestly. Lọ́bì Ṣadé Oríọ̀kí. Eh? Ṣadé Oríọ̀kí. Irọ́ Ṣadé kọ Bùkọ́lá Oríọ̀kí. Mọ́lákẹ́ Oríọ̀kí ni. Ọmọ aládé àlàáfíà Adé Oríọ̀kí. Àyìndé ọmọ aládé àlàáfíà Adé Oríọ̀kí. Ìwọ̀n ẹ̀yà kìí ṣọ̀gbàrà lé ẹ̀ ṣọ̀gbọ́. gbòǹgbò ìdílé jésù. lálẹ́ àná ni jọ jẹ́ ká ríra kí n tó padà. jẹ́ ká ríra kí kílà lè jọ ṣe papọ̀ ronú nǹkan kan tá a lè jọ ṣe papọ̀ kí n tó padà. àwọn èèyàn wa ni mo mú amúgùn bẹ́ẹ̀ nígbà wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti gbé mi náà mugun bẹ́ẹ̀. pẹ̀lẹ́ yobi ìwọ ní yobi tó ń bá yẹ fẹlẹ́ ṣẹ́. báwo ni ara àwọn fans ní lamẹ́ríkà. màá send fóònù kan sí ẹ fóònù. o rántí ẹni tó ní ah. first phone ni èmi tí mo send ẹ sí ni àbí kò sọ fún yín nígbà tí mo pàdé wọn lamẹ́ríkà ó ní bọ̀dù mo ń bínú sí mo ń bàjá ó fojú kó mi wọ́n lẹ́nu. ìwọ náà ń fojú kó yàn mọ́lẹ̀ mpati. mi ò fojú kó yàn mọ́lẹ̀. sẹ́gun mi ò fojú kó yàn mọ́lẹ̀. sẹ́gun ronú nǹkan tá a lè ṣe kí n tó padà. kílẹ̀ lè jọ ṣe ju pé kẹ́ ṣẹfẹ̀. <laughs> Come, my brother, just oh. slow down the beat a little oh, bit. Lord, now. <laughs> All right, we need to slow down a bit. jẹ́ kẹ́mi èèyàn ogun nù. tó baba. <coughs> àti wáyé kankan máa ń jà yìnyín èmi lọ́gá bí èmi ní sí àmà ń. ẹ fẹ́ rọ̀gà ẹ fẹ́ rẹ̀ ẹ kọ́kọ́ lọ rí lágbájá lọ rí kékeré. Hmm. àwa lọ. ẹ ìwọ láàrò jinlẹ̀ ni o. nẹkẹni. ìwọ láàrò jinlẹ̀ ni. ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣe débẹ̀ ni. sọ̀bọ̀ kí béèrè béèrè kan pé hmm. béèyàn bá ti sùn hmm. kí ló kù tó máa rántí. ó ti tán èèyàn practice ìgbà tí èèyàn ò ní sí láyé mọ́ ìgbà tí èèyàn ò ní sí láyé mọ́ léèyàn practice lójoojúmọ́. tó bá ti sùn tó bá ti sùn báyìí o ti o ti pra practice ìgbà tó ò ní sí láyé mọ́. so bẹ́ẹ̀ni kankan bá wá tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti ṣẹ̀sọ́ lọ́wọ́n ọba rẹ̀ tẹ́nìkan bá tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti bó kọ ara rẹ̀ jẹ́. àbí bàtẹ́ lomiin jẹ́. <laughs> bí ó ṣe lọ́nu hmm. tó ò ní mọ̀mọ́ èyí tó tún wá burú jù ni pé ngbèyàn bá ti wá sùn ò wá níran ti tàná gbogbo tó ṣe lánàá ti jẹta ti jẹrin ti jánu bó bá ti sùn exactly bó o ṣe níran ti gbogbo tó wáyé wá ṣe mọ́ nìyẹn. màá wá gbọ́ hmm. téèyàn bá farabalẹ̀ tó bá jẹun gan yó. tó yó gan. lóru hmm. bí alálẹ̀ àná tó jẹun gan ó rí i pé ibi ó tètè pọ́ láàárọ̀ ọjọ́ kejì. kí ló fà á. ebi ní jí àwọn aráabí ló kó lọ lóru. no àmì ni. irú àmì wo. àmì pé gbogbo eré tó ló sá òfo níjọ́ ètò ló jẹ lánàá mo yóò sùn lálẹ́ àná. gbogbo eré tẹ̀dá sá fún ọjọ́ kejì ọjà káàyè gbogbo ẹjẹ sáré fà ẹjẹ sáré mu ẹjẹ jàtọmọ ọlọmọ mọ ẹjẹ tó bá mọ tó mọ òfo ni. gbogbo òru yẹn ló tán sí ah, lèyìn ó tún padà bẹ̀rẹ̀ ilé ìdíje lọ́jọ́ kejì kó o lè leaf kó tó o bá jẹ mí. ebi ọ̀pá ọ. yọ yọ pààyàn. oúnjẹ tẹlomiin jẹ gàkí láàárọ̀ lálẹ́ àná hmm. kò yẹ kébi pàǹjọ kejì. kò yẹ torí o ti yóò tà náà rọ́ni ní téèyàn bá tún wá jẹ tààrọ̀ ńkọ́ téèyàn yóò gà kí. tó bá dàsìkò tó tún yẹ kó fún lóúnjẹ. yóò tún béèrè yóò tún béèrè. ìyẹn tọ̀sán. bírin àjọ ayé ṣe rí nù. Hmm. òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ míì ti ń sá eré kí gbogbo ẹ̀ jẹ́ tèmi hmm. kí gbogbo ẹ̀ jẹ́ tèmi làákàyè ni ò ní láyìíká mi ò bẹ̀rù olówó. ṣé mi ò bẹ̀rù olówó. ok ìwọ o proud so lówó náà. mi ò bẹ̀rù. òun náà ní jẹ́ kí mi náà wo lówó lọ. mi ò bẹ̀rù olówó. o ò bẹ̀rù olówó bọ̀dẹ̀ mi náà kì í wo lówó lọ. béèyàn bá lóhun ọlọ́lá rẹpẹtẹ hmm. màá sábà rẹ̀ àmọ́ mi ò bẹ̀rù ẹ̀. ṣùgbọ́n mo máa ń sọ pé jọ́mẹ́ tí mo bẹ̀rù jù. ta ni. àmọ́ tí mo ránṣẹ́ nísìn. Hmm àmọ́ tí wọ́n ṣe sà fún mi kí ni burúkú sí gbómi ọ̀rọ̀ ń ṣe wọ́n rẹ̀ ní sòrò ní sòrò farabalẹ̀ farabalẹ̀ kọ́ gbọ́rọ̀ gidi ọ̀pọ̀lọpọ̀ mo ti pa máàkì ọ̀dọ̀ yìí. ìdí abá ni pé mhm. ọmọ tí ń ṣe sà fún ọ nísìn mm. tó ń fún ní one thousand mm. tó ń fún ní five hundred mm. tí ń lé mọ́tò rẹ mú tí ń bọ́ fọ mọ́tò ó mọ tí ó dà lọ́la. ṣẹ́gun mo fẹ́ sọ nǹkan kan fún ẹ. ibi tó sọ̀rọ̀ dín yẹn hmm. tọrọ ayé tó fi bà mí lẹ́rù hmm tí ẹ̀rù ayé tún fi bà mí hmm. tí ẹ̀rù ọlọ́run fi bà mí hmm. torí pé hmm. n tí ó sọ ẹ̀dá èèyàn dà bí èèyàn ok nineteen eighty nine ọdún ńlá ọdún ńlá eh, nineteen eighty nine mò ń gbọ́ rédíò mo wà lógunlẹ̀yẹ avenue mò ń gbìyànjú àti pé kí n ṣiṣẹ́ lórí rédíò mo wá gbọ́ tán ṣe ìkéde ní rédíò nàìjíríà ńgbà náà looking for freelance commercial assistance freelance commercial assistance. níbi tí níbi tí ọ̀rọ̀ yẹn kọ́ra adé oṣù tó rántí dè ní. dèsìn bẹ́ẹ̀ ni mo first letter tí mo gba òjò ló pa. àpò ẹ̀yìn ló fi sí ni. àpò ìjọ àdé. <laughs> kí ni ọ̀ya gbogbo yín ẹ bọ́ta. kò ní ìdìkan bọ́ta àwọn ọmọ láìkì james gan. jọlọsẹ june july lọ lọ síbẹ̀ ni àsìkò òjò august eh, april òjò àkọ́kọ́ ni òjò àjíǹde ni. <laughs> àǹtí kan wà ní àjọ wà ní assemblies of god church ní nt surod hmm. àǹtí fún mi àǹtí fún mi mo máa ń pè wọn secretary ni wọn ní radio nigeria ń gbà ní hmm. àwọn ni wọn bá mi ṣètò bí a ṣe wọn ṣe gbà mí wọlé wọlé hmm. èmi àti àwọn dr bayonle làjọ kọwọ wọlé ńgbà náà lọ́hùn àti àǹtí jirayọ kankan àwọn àǹtí jirayọ tí òun àti dr bayonle jọ wọn ṣe. ló máa ń ṣe program. Okay kò pẹ́ ẹ̀ ni mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe ráfù kan ní rédíò nàìjíríà àwa ń wá advert kiri ìgboro but unfortunately kì í fi bẹ́ẹ̀ rí torí pé tó o bá sọ pé o ti rédíò nàìjíríà kí ni proof bó ti rédíò nàìjíríà lẹ́tà tí wọ́n sì fún mi ti ojú ti pa o sì láìdí káàdì. láìdí káàdì a sì jẹun. a sì gbọdọ̀ jẹun. bá a ti fẹ́ ṣe ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni o. ìrìnàbò mi o ìwé ìjìnlẹ̀lẹ̀. mo sì wá mọ bọ̀dá kan èmi àti ẹ ti jarí a lọ play fún mank ọ̀gá rédíò nàìjíríà kan gíga báyìí bàbá yẹn ti kú sìn wọn wá green hmm. ní ọ̀nà ìjẹ̀bú hmm. nílé bàbá yẹn hmm. mo wá ń play pẹ̀lú supijo mo tó bá rẹ̀ gìtá lọ ta fún. ní sùúrù mo fẹ́ béèrè ni kí n tó jọ èrè. tó bá lòun play sí gìtá lọ ta fún. ní sùúrù ẹ jésù àdìmọ̀ mi mò ń ta first tenor. mo fẹ́ mọ̀ nù. kí n tó dọ́dọ̀ nkú tó yẹ àjàgùn mò ń ta first tenor ọkùn súpì jò alọ play ní crane àbá pẹ́ ká tó dé máa ń pe máa yẹn ní túnjí ọ̀la níyì <laughs> ọ̀gá ó ti mọ rẹ́rìn-ín ní ìsìn ó ti mọ rẹ́rìn-ín lavade crane bọ̀dá túndé ọlá ní ìná bá má bọ́ síwájú àfi bá nípa àwọn olórí ìnáwó náà ní no no no don't set ẹ má ẹ plane bí mọ́lẹ́ ní. kí ló dé ẹpẹ ni àti pẹ. Ah, wọ́n ní ẹ lè plane bí lẹ́nu. ẹgbà plane kan wá síbẹ̀ ni. àgbà plane mọ́tò ló takú ní challenge. abẹ́bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́ olóde ní mr alaniyi ẹ jẹ́ kán plane bọ̀dá túndé yarí bọ̀dá túndé ní wọn ní plane bí wọn ní ah, bọ̀dá túndé wọn lẹ́nu rédíò nàìjíríà gan eh. bọ̀dá túndé àṣàmú akínrìndé Eh, igi àdùbí eh, eh, abọ́ládé salami mm-hmm. àtàwọn tó kù mi lè rántí gbogbo wọn nísìn. àwọn tán jọ jẹ irọ́. àwọn tán àwọn tán jẹ ọ̀gá wa tí wọ́n wà ń bẹ̀ ń gbà yẹn so ó lẹ́nu nǹkan tó bá ti sọ. abẹ́gẹ́ a play o ah! a play. sẹ́dáwó padà ni. owó dá padà bí bó ẹ̀ máa wọ̀n bóyá ọ̀gá súpìjì òfurufú <laughs> àwọn lówó padà ibi ọ̀tá èmi àti bọ̀dà túndé ti bẹ̀rẹ̀ nìyẹn túndé ọ̀la nìyí. ọwa máàkì ojú wọn. èmi ti wá máàkì ojú ẹ pé máa tó ọ̀jẹ̀ ká ṣeré èmi ti wá jọ rédíò nàìjíríà mi ìwà mọ̀ pé rédíò nàìjíríà ni bọ̀dà túndé ti ń ṣiṣẹ́ so èmi wá mo ṣe dé reception sáré mo fẹ́ kọjá ni mo bá pàdé ẹni o àwọn pé bọ̀dà túndé dẹ̀ ga gan hmm. bọ̀dà túndé <laughs> Pọ́tébù kìíní ń pọ́ lẹ́rìn. èmi ò láìkẹ́ o. ẹ̀bùn ẹni wọ́n àwọn náà rí fọ́tò wọn. <laughs> Ah, ah, lẹ́nu ẹ. no àmọ́ rí fọ́tò wọn lọ́la. <laughs> ok mi ìyá rán wọn létí mo wá pè wọn ah, mo mo dẹ̀ èmi náà dẹ̀ lè sọ̀rọ̀ lórí rédíò múlá kọ́kọ́ bẹ́ẹ̀rin pé ṣé bẹ́ẹ̀ èèyàn dédé sọ̀rọ̀ náà ni èèyàn kan dédé wọ bí wá nìsín pé mo lè sọ̀rọ̀ lórí rédíò ẹnìkan sọ bẹ́ẹ̀ fún mi lánàá pé òun náà dẹ̀ lè sọ̀rọ̀ lórí rédíò báwo wáṣẹ́ sí fresh o talent pọ̀ lára àwọn <laughs> ilé rí lò táìsì ní sí nlẹ̀. wọ́n ní bàbá Dásúndé wá ní òkè òkè ẹ ọmọ nǹkan tó máa ṣe ó wá ti ń bọ́ sí àsìkò ọdún tí ń bọ̀ díẹ̀díẹ̀ ní gbogbo mo ti ṣe gbogbo marketing lọ ń gbogbo gbà yẹn so ó ti ń lọ sí ọwọ́ november december wọ́n ní eh, father christmas ah but ó wá kéré. láti gbé father christmas mo ní màá ṣu aṣọ sára. wà á ó ṣekun. kí ló ń sọ yìí màá kọ́kọ́ wọ agbádá sísàlẹ̀ eh. màá tún wọ agbádá mi le ah. màá wọ suit màá tún wá wọ agbádá màá ẹ̀ṣẹ̀ wá wọ aṣọ father christmas. bó o lọ ṣe ṣe tó nífo. Hmm? mo nífo. àkóso ní nífo. Ah, mo nífo tá a bá ti parí father christmas mo kò sí kí n má treat ìfo torí ah. ìgbà iṣẹ́ ní ìsìn ẹ̀wù náà ń lò tí wọ́n fi ń ṣe irùngbọ̀n àti kìíní eh. ìgbà yẹn ṣọ́ọ̀kì làwa máa ń lò a ah. fi sí ibi ẹnu ráǹdì rẹ̀ ó nífo ṣáà mo nífo mo máa nífo ah. hmm, èmi ọjọ́ àti òrí ni mí. mo ti mọ yẹ o èmi ti mọ. Hmm. mo ń bọ̀rọ̀ bọ̀ ibi ọ̀rọ̀ ń bọ̀ gangan rèé o eh. so ìgbà tí mo wá parí fàdákẹ́ ẹ̀ eh, ok Fọlákẹ́ Òtúyẹ̀lú àwọn ara àwọn senior mi nìyẹn ní rédíò Nàìjíríà Fọlákẹ́ Òtúyẹ̀lú òun ló ń ṣe ẹkú sí mi gbà yẹn ọwọ́ ẹ̀ náà ti gba ikú ìsinmi náà gbé fún mi nígbà tó ń lọ leave. Hmm. now <clears throat> ìgbà tí bọ̀dá àṣàmú wa fẹ́ lọ sí leave àṣàmú akínrìndé òun àti túndé ọlánìyí ló ń ṣe olóńgó ló ń ṣe hmm. ìròyìn olóńgó hmm. bọ̀dá àṣàmú wa fẹ́ lọ sí eh, FRCN training school lẹ́kọ̀ọ́ bọ̀dá túndé wa ní wọ́n ní kí bọ̀dá túndé wá èèyàn kan kó join kó join wọn bọ̀dá túndé wa ní òun lọ́mọ kan wọ́n bá fà mí mọ́ra èmi wá ń pe bọ̀dá túndé bọ̀dá túndé lórí rédíò wọn pè mí bọ̀dá wọn sọ bọ̀dá lórí rédíò máa pè mí túndé túndé túndé náà máa ń sọ pé túndé túndé ọ̀gá wa kan gbà yẹn màmá bísí kásùnmù hmm. nàbàdàn ọmọgbó ọmọgbó ló ọmọgbó ló bébébé látàárọ̀ bíi. Ah, èmi ni. rẹ ah, mo ní gíga mo ṣùgbọ́n o fẹ́ polówó. ní ọ̀ya mo méjì mo méjì mo ń bọ̀ o. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB yeah. Bend down if you want call it, if you want call it, if you want call it, eh. My jam if you want call it, eh. I sit tune if you want call it, eh. Bend down if you want call it, if you want call it, if you want call it. Eh. And I hear them, I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Bad man urging banting. Nigerian girls, them I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Ah. Urging about man banting. Tílẹ̀ ló yàwó yàrá ìtajà wọn. Bẹ́ẹ̀ ni kò sì sí èyíkéyìí phone accessories tẹ̀ wá débẹ̀ tẹ́ ẹ̀ bá. Bàbá ń bari iPhone pẹ̀lú Samsung tuntun àti UK use. tó lálòpẹ́ tán tà. Zero six two eight eight four eight. MD Global Communication kò pọ̀ kí ó pọ̀ rẹ́ kékèké. jẹ́sẹ̀ privacity. ẹ̀kọ́ ló ó ti gbìyànjú títí jáàmù ti já ọ mọ́lẹ̀ láìmọye ìgbà jẹ́nsẹ̀ privacity ní ìdáhùn ìbéèrè rẹ o ọgbà bó bá ti parí lọ́dọ̀ wọn ìpele kejì ilé ẹ̀kọ́ gíga yunifásitì ló kọjá sí lẹ́yìn òṣọ́ka àǹfààní tún wà fún àwọn akẹ́kọ̀ọ́ láti kópa nínú àwọn ìdánwò bíi Cambridge UTME JUPEB SAT TOEFL IELTS GRE àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èsì ìdánwò wọn tó tayọ gẹ́dẹ́gẹ́dẹ́ náà ló mú kí jẹ́nsẹ̀ privacity ó jẹ́ aṣáájú àwọn tó kù lórílẹ̀‐èdè yìí bákan náà ni àwọn àmì ẹ̀yẹ lọ́lọ́kan òjọ̀kan lábẹ́lẹ̀ àti lókè òkun ṣe ìdún tó ń lọ ní jẹ́nsẹ̀ privacity ilé ìgbé tún wà fún àwọn akẹ́kọ̀ọ́ t tí wọ́n ń bọ̀ látọ̀nà jíjìn fún àlàyé kíkún àti ìfowókọ́lẹ̀ ẹ lè pè wọ́n sórí aago zero eight zero six seven seven nine one two five zero tàbí zero eight zero five five three five eight seven three three tàbí kẹ́ ẹ kúkú yà lọ́dọ̀ wọn ní nọ́mbà one sanusi street town planning way lẹ́yìn teachers house ring road olúyọ̀lé ìbàdàn ẹ sì tún lè kàn sí wọn lórí ìtàkùn àgbáyé lójú òpó www.jcprivacy.com jcprivacy ilé ẹ̀kọ́ àwọn akọni tó tayọ lágbàáyé. ọmọ mi gbọ́ ti Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. gbogbo iléeṣẹ́ tó ti wọ̀ nígbà tí ọlọ́run ò ti gbà fún ọ tó ń ṣe ìnáró bó kiri mọ́dàkọ rẹ̀ ń bí nísìnyí ó sọ fún kọ̀máṣá o máa sọ pé ní oògùn pa ọ̀yọ́ ó ti yọra ah, ó ti mọ iye ọ ṣé orí nínú oògùn pa ọ̀yọ́ bẹ́ẹ̀ ni kọ́sítọ́mà mi pọ̀ sí wa gbọ́ àdìo adéoyè lóògùn pa <laughs> electronics ló ń tà èmi mo ṣe jíǹgù ẹ̀ ya carpet níbi níyànà ìyànà ìyànà fẹ́lẹ̀lẹ̀ hyping ni wọ́n ti ti sọ hyping kọ́ mo rán wọn létí ni eh, <clears throat> eh, sofeco carpet ó di mẹ́ta ní kíni àwọn tó dákọ ni ṣé mo kàn fi ṣe example ni. Eh, example náà ni ó di mẹ́ta. Ah, kí ló ní ìwé wa níbẹ̀rẹ̀ yìí o ẹni tó ń tàwé níbẹ̀rẹ̀ yìí ah, èmi àti báyọ̀ lè mọ̀ amọ̀rin ìlú yìí o. ti eh, ah. ta ma lọ́ọ́ ràwé ọmọ skul lọ́wọ́ rẹ̀. ẹ eh, la ma lọ́ọ́ ràwé níbẹ̀rẹ̀. holy bookshop. holy bookshop ṣé holy bookshop ni. holy bookshop ṣé wàá sọ pé kàtìmọ̀ rẹ̀ ìwé primary ó wà ńbẹ̀ ìwé secondary ó wà ńbẹ̀ ìwé girama ó wà ńbẹ̀. Hmm ayé ìgbà tó ń sọ ya ìwé àwọn advert àtijọ́ ni o ah. tí sọ tún ṣe o. ní sùúrù èmi kọ́ ni mo ní kí ọmọ tún ṣe èmi kọ́ ni mo ní bọ̀dá wọn kàn jíngù rẹ ni. gbogbo ìtẹ̀ kan sáà so mọ́ra wọn <laughs> bí èmi àti oníwàásù ṣe náà ṣe bẹ̀rẹ̀ ìjàre. àtẹ̀padà wà á rẹ̀ ó hẹ́ẹ̀tì mi débi pé. wọn lòun ní gbéraga. pé kò fún mi láago ni. <laughs> òní ah. sales manager àwọn tún ṣe wristwatches. ìwọ sì ṣe jíìmù èmi ni mo ṣe jíìmù. tún ṣe o tún ṣe tún ṣe wristwatches tún ṣe kájọ tó dára làwọn ń ta sí o tún ṣe kájọ tó dára làwọn ń ta sí o. bọ́lá ìjọ kílà goyin sọ ẹjọ kílà ẹ ẹ àǹtí bọ́lá ti tó Joseph èmi eh. àti wọn lájọ ṣe jíìmù ẹ jọ excuse me uncle kí ni time yín sọ ni. Ah, ẹ ẹ ó ti dákẹ́ ti pẹ́. ìrìn ẹ̀bùn mi o ìwé ìjìnlẹ̀. òótọ́ owó ni o ti fẹ́ di brand ambassador báwo ó yẹ kó tiẹ̀ fún ní product wọn kan. ṣé tún ṣe nígbà yẹn kò fún mi o ó ha fún gbogbo àwọn tó ń tẹ̀lé bọ̀dà kọ́lá aláwọ̀ yìí báyìí. mo wá béèrè lọ́wọ́ mo béèrè lọ́wọ́ oníwàásù. mo ní kí ló dé tó fún mi. ó ní ó ní gbéraga. tóun bá ti rí mi ó ní òun máa ní feeling pé mo proud olóònígbèraga o ní tó bá wọlé ńgbà o ó ní bó o ṣe ga tó lọ́mọ ṣe kàkà kókó níbi ẹ̀sùn ní wòlímọ̀ ọmọ tọ́kì ni. <laughs> ẹ̀dẹ́ mo máa ń ṣe jẹ́rì sọ ọ ọ ìwò kankan mo máa ń ṣe jẹ́rì mi máa ń lọ sókè báyìí pẹ̀lú pátì báyìí tí ọmọ kan tó tó tó. èrú àmọ́ ti gbúrò rẹ̀ èrú àmọ́ ti gbúrò rẹ̀ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ kó eh, fulẹ̀ lórí ẹ̀. èyí tí mò ń bọ̀rọ̀ bọ̀ gangan. <laughs> náà ńgbà tí bọ̀dá àṣàmú akínrìndé tí àwọn lọ sí training school àwọn hmm. á ní pé wọ́n wá ẹni tó máa pia but before then Bàrátúndé ti ń mú mi wá sí studio láràárọ̀ àwọn ni wọ́n máa ń ṣí station every Wednesday hmm. péré lolongo every hmm. Wednesday program yẹn popular gan péré lolongoji òun ni àti eh, àwọn àti àṣà àwọn akínrin ìdẹ máa ń ṣe ń gbà yẹn so èmi máa ń kó rẹ́kọ̀dù tẹ̀lé wọn kí n lè hmm. ráyè wọlé sínú studio èmi mo máa ń kó rẹ́kọ̀dù tẹ̀lé wọn wọlé. Hmm. kó o lè ráyè wọlé sínú studio. so wà kígbà studio wà studio secret bẹ́ẹ̀ ni èèyàn kankan wọ̀ kàn lè wọ hmm. studio jẹ́ sí irú tí gbogbo àwọn tẹ́ ẹ jókòó yìí eh, èyí ta lẹ́ẹ̀ dúró sí màá gbé rédíò síbẹ̀ ẹ̀ mọ̀ gbọ́ now mo wá mo ti kó rẹ́kọ̀dù fún bọ̀dà Túndé mo wá jáde sí ẹnu ọ̀nà bọ̀dà Túndé ní kinní sùúrù no wọ́n ń ka network news lọ́wọ́ Hmm. AC tó wà ní SM studio kò hmm. ṣiṣẹ́ wọ́n hmm. wá sílẹ̀kùn yẹn lẹ̀ látẹ́gùn lè máa fẹ́ sí èmi wá dúró sí ẹnu ọ̀nà ọ̀gá kan lára àwọn ọ̀gá wa gbà yẹn lọ́wọ́ ni ìwọ ọmọ randu yìí ká má máa kó má máa dúró sí bíbí ayé wọn má máa kó wọ. àleso lè ti sì wúkọ ni yóò wọlé. sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ kúrúkúrú bíbá yìí. ó wá ká ọ lára. ó ká mi lára mo wá sọ̀kalẹ̀ mo ṣe sọ̀kalẹ̀ Bàrátúndé wá jáde nù stúdíò wa ní yínká dà wọn wá wá sí reception sáré wọn ní kí ló ṣe ẹ mo ní wọn ní kí n sọ̀kalẹ̀ wọn máa bọ̀ lókè hmm. mo ṣe ń gòkè bọ̀ bẹ́ẹ̀ la tún pàdé máa ń yí ege. <laughs> onítànà ìdí sáà ni. onítànà ìdí mi lọ gáyì <laughs> ló ìwọ máa yín wàá kàbùkù wàá kàbùkù mo ní kó sọ̀kalẹ̀ ọ̀gá náà lòun náà jẹ́ sí búrú bọ̀dàtúndé so bọ̀dàtúndé ò lè sọ bọ̀dàtúndé wá wọnú studio èmi wá lọ sí reception sálẹ̀ mo wá lọ sunkún. ní reception ní reception sálẹ̀ mo wá lọ sunkún so bó pẹ́ mo ní tí bọ̀dá Túndé bá ṣe tán wá bá mi lè gba mm. ní studio wọn wà ní lodge mm. lodge street so mo wá di engineer studio two ní studio mm. bọ̀dá Túndé bẹ́ẹ̀ ni wàá resume sí gbà yẹn so màá ṣà máa lo opportunity yẹn láti lọ sí rédíò nàìjíríà mo ṣàfẹ́ yọjú mo ṣàfẹ́ sọ̀rọ̀ lórí rédíò mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò. Ah, ah. ṣé o wá rí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. mo ń bọ̀ mi ì tí ì dé o hmm. ìgbà tó wá yá hmm. tí bọ̀dá àṣà kọ́ọ̀sì ní FRCN training school lẹ́kọ̀ọ́ hmm. tí bọ̀dá àṣàmú ò sí ńlé wọ́n wá ń wá ẹni tó máa pẹ́àrọ̀ pẹ̀lú bọ̀dá túndé ọláníyì hmm. bọ̀dá túndé wá lèmi lòún fẹ́ ah, eh. ibi tá a ti jọ bẹ̀rẹ̀ nìyẹn. studio tó ráàyè wọ̀ tẹ́lẹ̀ tí mi ráàyè wọ̀ tẹ́lẹ̀ mo wọ studio a ṣe program àkọ́kọ́ hmm. program àkọ́kọ́ tí mo ṣe màmá kásùm ní ah, ah ọmọ kékeré wo lóhun ẹ ṣe kérékéré lẹ́ẹ̀kan màmá yẹn ní ẹ jẹ́ kó máa ṣe lọ ẹ jẹ́ kó máa ṣe lọ. torí màmá ni director of programs nígbà yẹn ok bàbá alábíṣódì mú ni ni uh, producer wa hmm. nígbà yẹn ok nígbà tó wá di ọ̀sẹ̀ tó wá tẹ̀lé Bọ̀dátúndé àti Alhaji eh, Abọ́ládé Sàlámì hmm. ó jọ pé wọ́n ti wá rán àwọn méjèèjì kí wọ́n lọ sí Mẹ́kà wàá rí i pé Alhaji Alhaji ni mo sábà máa ń gbọ́ Bọ̀dátúndé hmm. wọ́n ti lọ represent eh, Radio Nigeria àti Alhaji wọ́n ti lọ cover hajj rí fún wọn ní Mẹ́kà rí so Bọ̀dátúndé ò sí Nàìjíríà èmi nìkan ni mo wà ní Bọ̀dá Àṣàmú ah, náà ó sì wà ní course lẹ́kọ̀ọ́ ọwọ́ akẹni tó máa ṣe pírí lolongo jí bẹ́ẹ̀ mi nìkan ṣe dilé mú nìyẹn ìgbà yẹn dẹ̀ rí Roberta ló ń sponsor wa hmm, so program gbọ́dọ̀ fail hmm. Roberta musical instrument ló ń sponsor wa ńgbà yẹn kò gbọ́dọ̀ fail. ti dé ó ti dé iléeṣẹ́ márùn-ún tó dakọ̀ rẹ̀. ọkọ sọrí. kò kò ní ti sọrí bọ́tọ̀ ah, má sọ̀rọ̀ ẹ lọ má sọ̀rọ̀ ẹ <laughs> má sọ̀rọ̀ ẹ lọ má sọ̀rọ̀ ẹ lọ àárẹ̀ létí ni. ibi tí ọ̀rọ̀ wa dé dúró gangan rèé o máa gbọ́ o. Hmm. wọ́n network news lọ́wọ́ inú studio ń gbóná mo jáde sí reception ibi tí mo dúró sí níjọ́ kìíní àná mm. tí wọ́n ti ní kí n bọ́lẹ̀ kí n má máa dúró síbi mm. ọ̀gá ọjọ́ yẹn wá ń bọ̀ ó ń bọ̀ lọ́fíìsì àwọn pé àwa jíde studio ni àwọn wá ń fẹ́ wọṣẹ́ mm. báwọn ṣe ń gòkè bọ́ wọn ni ah yín ká báwo ni káàárọ̀ ṣàlàfíà ni dáadáa ni sà ẹ pẹ̀lẹ́ sà ah kí ló ń ṣe ní passage wọnú studio náà bàbá tó sọ bẹ́ẹ̀ njọ́ did same man kí ló ń ṣe ní wọnú studio náà má dúró sí passage wọnú studio náà mo hmm. wọnú studio mo wá hmm. gbójú sókè mo wá hmm. rántí kò tí ì débi ọ̀rọ̀. a wá lọ play mo ti wá bẹ̀rẹ̀ eh, music career mi a wá lọ play ní eh, ọ̀nà ọ̀nà ẹ má jẹ́ ń dárúkọ ọbẹ̀ torí àwọn tábàjọ jẹ́ tábàjọ jẹ́ òṣìṣẹ́ ńgbà yẹn lè mẹ́ni tí mò ń sọ àwa àwa ti dé play eh, mọ̀pó. Uh, àwọn polóde àgbà security hmm. àwọn bouncer so mo ṣe ń bọ́ lẹ́nu mọ́tò èrò pọ̀ náà bá rọ́ gudugudu tẹ̀lé ayífẹ́lẹ́ ayífẹ́lẹ́ ayífẹ́lẹ́ ayífẹ́lẹ́ mo wá gorí stage mo ṣe gorí stage máa yẹn wá ń bọ̀ máa ọjọ́ sí yẹn náà ni o yàn hmm. pé ní tilẹ̀ ń tọ́lọ́hún látijọ́ tó ti ní pé kí n kúrò lẹ́nu ọ̀nà kí n wọ studio hmm. ọkàn mi ti ṣí pé ntọ́lọ́hún fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ntọ́lọ́hún fẹ́ fàyọ. ó ti mú jáde. bí mo ṣe wá wà lórí stage àwọn malam àwọn mopo hmm. wọn bá ní no no go, go back go back go back mo wá rí tí bàbá yìí náwó látọ̀ọ̀kan pé ọmọọṣẹ́ mi ni hmm. èmi ni mo kọ́ níṣẹ́ ẹ sọ fún pé lágbájá lágbájá mo wá ní malam. tani ọmọọṣẹ́ rẹ hmm? tani ọmọọṣẹ́ rẹ tani ọmọọṣẹ́ adéhásá àṣẹ tani ọmọọṣẹ́ rẹ kọ́mọ kékeré tó wẹ̀. exactly nǹkan tí <laughs> bọ̀bọ̀ exactly bọ̀bọ̀ yìí gangan ni. <laughs> tani ọmọọṣẹ́ rẹ bọ̀bọ̀ ni tani ọmọọṣẹ́ rẹ tani ọmọọṣẹ́ rẹ wọ́n ní mopo jọba mú màá yé wa àwọn hmm. bá mu wá sọ́dọ̀ mọ́ ni ẹ ká sùn sá mo bá dọ̀ balẹ̀ mo bá kí ó ní ìjẹ́ ló mọ̀ mí mọ́ náà ah, ọ̀gá ọ̀gá mi mo mọ̀ yín tán yányán mo mọ̀ yín hmm. dáadáa ní pẹ̀lẹ́kújọ́ mẹ́ta hmm. ṣàlàáfíà ni má jẹ́ n sọ jù bẹ́ẹ̀. láyìíká tí mo fi sọnù o pé olówó ọlọ́lá kì í ṣe pé bóyá mi ò respect wọn o mo máa kó bẹ̀rẹ̀ fún wọn àmọ́ mi ò bẹ̀rù wọn. èmi gan òun wó lówó lọ sẹ́ẹ̀. torí pé Ah, èmi tẹ̀ lé wólówó lọ. èmi ò ń wólówó lọ. mo lè wólówó lọ tí n bá wo ìṣesí wọn torí àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹbọ náà lára èèyàn. ó pé méjì. Mm, ṣùgbọ́n pé lọ́mọ tọrọ yorùbá yorùbá sọ nǹkan kan eh. wọ́n ní kórí ọlọ́là má pè wá ránṣẹ́ mo sọ fún mi orí ọlọ́là kó pè mí ránṣẹ́ orí kórí tálákà bá lọ kó ránṣẹ́ orí tálákà ò gbọdọ̀ pè mí ránṣẹ́ àní ta kò ní yọ kankan ni tálákà bá tiẹ̀ pé yẹn. àní kò ní yọ kankan. ó tiẹ̀ lè má rògbò play san. orí ọlọ́lá orí ọlọ́lá kó pè mí rán kó pè mí rán kó pè mí fún play. kó pè mí wá pa mí lẹ́rìn-ín òun yẹn ló pè mí jù ilẹ̀ tí wọn ò tí ì kọ́ mm. ó níye lórí ju létan ti kọ lọ torí gbogbo ohun tẹ́ fi dára sínú ilé la rí mm. àmọ́ ilẹ̀ tí ó sì vacant virgin land tí ó padà ṣẹlẹ̀ ńbẹ kò sẹ́ni tó mọ̀ ọjọ́ tó burú jù fẹ́ dá láyé lọ́jọ́ ọ̀la. Hmm ọjọ́ tí ọkọ téèyàn fi ilẹ̀ pé kò ní kò ní ọ̀padà wá dẹni tí ń bọ̀ yàn hmm. ọjọ́ tí ìyàwó tẹ ẹ̀kọ́ lẹ̀ nítorí pé kò bímọ padà mọ́ gbèbèjì. kódà àwọn tó wá ń bínú sí wa pé ẹ̀mí jẹ́ kí organogram ó ṣiṣẹ́ ńkọ́. Eh. ó mọ tí wọ́n pè ní organogram bẹ́ẹ̀ni bó ṣe tó tẹ̀lé ra wọn bá fẹ́ rí ayéfẹ́lẹ́ ó yẹ kó kọ́kọ́ rí receptionist tó bá mm. rí receptionist kó rí igbá tó bá kúrò nígbá kó rí eh, àwo tó bá rí eh. àwo kó rí kòkò kó tẹ̀ tó wá dọ́dọ̀ bàbá àsásù kó tẹ̀ tó dọ́dọ̀ head of operation rárá ó yẹ kó ti ya àwọn ibi tó yẹ kó yà kó tó di mm. pé àwa ah, sọ pé ó fẹ́ rí ayéfẹ́lẹ́ gan. èmi máa ń sọ pé mi ò ríra mi bí ọ̀gá. kí ni mo máa ń sọ fẹ́yìn. mi ò ríra mi bí ọ̀gá kankan torí ẹ̀ kò sẹ́ni tí mi ò lè bá ṣeré

àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ìwọ ọ̀la ni kéèyàn ò tọ́jú hmm. torí ẹ̀ mọ̀ tí wọ́n padà wá dà hmm. bọ́lọ̀ ń bá ràn sí ìyàn jíṣẹ́ ìgbà míì wà téèyàn ó wa orí lọ síbi kan tọ́lọ́hún níran sí yàn ìgbà míì sì wà tó jẹ́ pé ẹnìkan gbọ́dọ̀ ṣe ọ́ níkà hmm. ó ti wà ní ìrìn àjò tiẹ̀ ni ẹni tó sọ pé kó kúrò nbẹ yẹ pé ó jìyà kàbùkù o hmm. ó ti wà ní ìrìn àjò rẹ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì báyẹn sí ọ. yorùbá sì sọ pé hmm. alẹ́nibáre hmm. lóníkèé ta. ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìgbà míì wà tán kẹtàyàn lè pé. ẹ ìgbà míì wà tẹnìkan bá já àyàn jùlẹ̀ tàbí tẹnìkan kọjú èèyàn sórun alẹ́ èèyàn á fẹ́ mọ gbé e ṣépè o ò ní mọ̀ pé oore ńlá ló ṣe fún ọ ní ìrìn àjò ayé. Mm n tó fi mú kí ìrìn àjò ẹ tètè bá àyà ní kánmọ́kánmọ́ nù hmm. ọjọ́ tí Joseph padà di prime minister hmm. yóò padà wo ẹ̀yìn yóò wo ìyàwó Pọ́tífà hmm. yóò sì máa fàdúrà ránṣẹ́ sí i arábìnrin yẹn ah! ọ̀pọ̀lọpọ̀ ìyàwó Pọ́tífà tó ràn lẹ́wọ̀n bẹ́ẹ̀ni tí ó ràn lẹ́wọ̀n bó o ní ìmúṣẹ ìlérí yóò ṣe padà wá ọlọ́run ògo ni fókọ rẹ wọn lọ́ba tó o ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ ọlọ́run ọba ògo ni fókọ rẹ ìwọ tó ń gbénú àwọn ọ̀run fọ̀hún ọba tó ń gbénú àwọn ọ̀run ṣògo ọba tó jókòó lórí òbírí ayé tí gbogbo àwa tá a wà láyé dàbí ẹlẹ́gà lójú ẹ̀ àyàtọ̀ hmm sí grasshopper lójú ẹ̀ lásán tó sì wú ló ń ṣe fẹ́ni ó wú láàkó tó wú ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ ọ̀la á ti pinpinpin mm. á tún ṣe fẹ́lòmí ibi àwa ti ń dọ̀wẹ́kẹ̀ eh. tá à ń sọ̀rọ̀ yìí mm-hmm. àwọn kan jìyà láyé wọn ò sì jọrọ̀ tí wọ́n fi lọ ìyájọ́ òní ni mm. wọ́n ń sọ yìí mm. ọ̀rọ̀ ló ti délẹ̀ yìí ebó ah. ló ti di story yìí wọ́n ní ojú èèpọn ṣe kí n ṣe ọmọ là wòmí àkàìmọye ṣe tójú pọ́n tí ò sì là kọ́lọ́ọ̀njọ́ ṣàánú wa kó mọ̀ ṣe kí gbogbo abiyamọ tó ń láǹfààní àti gbọ́mi lọ́wọ́ hmm. bí wọ́n ṣe ń lálàsí lórí ọmọ kán padà wàá tún jẹ wọn mọ́ àrí ìró àlá ògo ń fokọ rẹ ìwọ tó ń ṣàwárí ọmọ tálákà nínú hmm. ẹrọ̀fọ̀ hmm. nínú gọ́tà nínú ìdọ̀tí níbo ló ti mẹ́lòmíì jáde nínú ibi tí ò ṣe rí rárá ó sì ní kọ́mọ bọ̀ wá jókòó pẹ̀lú ọmọ aládé wá máa bá wọn pàṣẹ ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ níjó ní hmm. wọ́n ní bàbá àti màmá ẹnìyẹn ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la ọmọ wọn nígbà hmm. wọn da akọ rẹ̀ láyínká hmm. bàbá àti màmá rẹ̀ ní àà ẹ má jà sọ̀yún àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọmọ help ẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọmọ help ẹ̀ àwọn bàbá àwọn náà ni wọ́n bí o wọ́n wò pé kò lè jẹ́ nǹkan kan ẹni tí mo ń sọ padà padà wá di gómìnà àwọn ẹ̀gbọ́n jó nínú òtún mọ̀ wò lókè lókè ni ah, ta ló tú ọ ta ló jù ọ lọ agbénisókè téńté fi ni ayé mọ́ fi ni hàn láhàn pa ọ̀pọ̀lọpọ̀ mọ èrèd ìdí ẹ̀ tí mo fi máa ń kó bẹ̀rẹ̀ fọlọ́dùmarè hmm. ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ yìn ọ́ torí pé nànẹ́ ti padà di celebrity hmm. ẹni tí wọ́n ní kò jẹ́ nǹkan kan kò hmm. mọ nǹkan kan kò tó nǹkan kan kò lè rí nǹkan kan kò ní nǹkan kan padà wá jẹni tó di nǹkan kan lójú àwọn tí wọ́n rò páwọn ti jẹ́ nǹkan kan gbà náà ni wọ́n tó mọ̀ pàṣà wọn ò ní nǹkan kan ta ló tú ọ láyé náà ta ló jù ọ lọ ìwọ tó ń jẹ́ èmi ni mọ̀ ṣe bẹ̀rù ohun tó ṣe o ò fi hàn yàn abájọ àwọn tó nímọ̀ láyé ń pè ọ ní aríran jùrán lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé pátápátá ohun tó bá lọ ṣe o ṣ ṣe ní tó bá lò ṣe ò ṣe bẹ́ẹ̀ yẹn fi korodóòmù bomi àlùwàlá lọ mọ́ṣáláṣí ntọ́lọ́hún ó ṣe náà ni ó padà ṣe wòmí ojú òfurufú ò sì ní fèrèsé bẹ́ẹ̀ ni kò lẹ́nu ọ̀nà wọ́n sì ń pọ́ lọ́hún ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo n fi ń jọ́ lọ́hún nù tó fi ju gbogbo ẹ̀dá aláyé lọ aráyé ń bẹ lóòótọ́ o ayé ń bẹ o alágbára ń bẹ láyé o olóògùn sì ń bẹ o àwọn tí wọ́n lè sọ̀rọ̀ tí ó sì rí bẹ́ẹ̀ náà sì wà láyé àmọ́ síbẹ̀ náà mm. ìkákanu ò ní kọ́kọ́rọ́ ikú àtìyè mm. lọ́wọ́ ìwọ nìkan ló ní kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́wọ́ lọ́wọ́ á pa babaláwo bí ẹni tí ò mọ́fá á po oníṣègùn bí ẹni tí ò mégbò nígbà míì tólódùmarè bá mú aládùúà lọ á dàbí ìgbà tí kò tiẹ̀ màdúrà gbà rárá ta ló wá tú ọ láyé ta ló tún jù ọ lọ àtagbára ayé àtọ̀run ní ní ìkẹ́ àwọn nìkan ṣoṣo ohun tó sì wọ́ ló ń ṣe ìgbà tó bá lò dé òde tó bá lò dé òde mo wòye jò ni mo ní èèmọ̀ lọ́lọ́run ọba aṣọre kààyàn láyà ah, èèmọ̀ lọ́lọ́run bọ́mọ̀ yìí olóbìrè bọ́mọ̀ yìí ọlọ́yọ̀rè ah, ah. ọlọ́run ògo ni fọkọ rẹ̀ ikú kàn lè pa ọ́ mm. àrùn òsì lè gbé ọ dè tóró oníkápá lórí gbogbo ohun tó ṣe tán mm-hmm. wò mm-hmm. ọba tó ń fi ẹ̀rín mm. ó fi ń sàárín ẹkún ah, ah. ẹkún á bẹ̀rẹ̀ ẹ̀rín ó sì padà wá parí ẹ̀ ó mm. rí bó ṣe ṣẹ̀dá ewúro ni bó jẹ́ yóò korò bó mumi sí yóò padà wá dùn ó ah, lóun ṣe ń ṣètò oh ayé ẹlòmíì kò yẹ nìkankan ìgbà míì mm. á jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bá ògo rìn ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ kógo tó jáde ọba tó ń ni wọ́n pè é dárúkọ ẹni tí ó bí léèrè àrí ìlú àlá tí ń hmm. ṣe tó wù fẹ́ ni ó wù láàkó tó wù àní kò sẹ́ni tó lè question rẹ̀ or questionable God ni ohun tí ó ṣe kò sí fẹ́ hẹ́ nìkankan ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ ẹ̀mí àwọn wòlíì mímọ́ mm. atóbi tán mm. aláìníye ó mm. pọ̀ kọjá kíkà ó tẹ́rẹ̀rẹ̀ kọjá àrírí tán ó ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló sì lópin àlètúwò adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ ìwọ lolúkan tí ń gbénú àwọn ọ̀run òkè ńlá arógun mọ́tìdí araba ríbití arìbìrabata èjì ń pọta bíi kóyè yingin òjò wa ń pòkè bí kó yẹ̀gẹ̀rẹ̀ òkè òṣà òkè òyẹ̀ oh, kò sẹ́ni tó màdì tí olódùmarè kì í wá ni kó tó rí ni kì í lé ni kó tó bá ni kì í sì ṣọ́ ni kó tó mú ni ìwọ ló dá ikú tó lékú ó dá ìsàn ó kì í ṣàìsàn ó dóúnjẹ ó jẹun mm. bẹ́ẹ̀ lebi ò pa ọ́ ó dáṣọ ó mm. wọṣọ ó tún rìn òhò àmọ́ àwọn tó mọ rírì rẹ̀ mm. wọ́n ní inú ìyìn àwọn èèyàn rẹ̀ ló ń gbé wọ́n pè ọ́ ní adáná yá adáná jẹ adáná bora bí aṣọ onísáàmù ní iná ṣáájú olúwa ó sì sì jó àwọn ọ̀tá rẹ̀ rò ta ló tó wojú rẹ̀ àìlè túwò ní ọ́ mm-hmm. o tóbi títí mm-hmm. ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ wọ́n ló fọ̀run ṣẹlẹ̀ o wá fayé ṣàpótí ìtìsẹ̀ rẹ̀ gbogbo ohun tó wà láyé yóò wọlé sùn mm-hmm. wo olódùmarè nìkan ló ní tọ́kù ọlọ́run ògo ní fọ́kọ rẹ̀ wòmí ohun tó fi ń jọ́ lọ́run òye èèyàn abájọ tó kun fi rí ọ tó sá tíjọ́ dání rí ọ tó padà sẹ́yìn tókè ńláńlá ń fò bí àgbò tókè kéékèèké fò bí ọ̀dà àgùntàn ilẹ̀ wa ń wárìrì níwájú ọlọ́run olódùmarè wòmí ta ló ń jẹ́ àkúrápá níwájú akúyányán ah. ta ló ń jẹ́ ọba pinrin níwájú ọba pààyàn ta ló ń jẹ́ òòṣà níwájú ọlọ́run olódùmarè ìwọ gángan ló ṣà àpèpè tó pè mm. àríyìrí tán mm. àgbààgbà tán mm. àmọ̀ọ̀mọ̀ tán wòmí àyìnyín tó yìn bí ìbọn ọlọ́run ògo ni forúkọ rẹ̀. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money, yeah. iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ka wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúlọ àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá pe iná owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún packages bí okòwò ilé àtilẹ̀ estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọn ẹgbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfiní ẹ̀kọ́ sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Wo Road Ìbàdàn tàbí kẹ́ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ni kẹ́ ẹ máa pè Health Concern Global Consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la. Ah! aleluya. gbogbo ẹgbẹ́ ìsọ̀kan àpapọ̀ ọmọ agbọ́jésù ẹ̀ka ti ìbàdàn ló pe gbogbo ojúlówó ọmọ ẹgbẹ́ agbọ́jésù káríkárí ní gbogbo àgbáyé síbi ìpàdé àpapọ̀ tí ó hẹ̀rẹ̀ǹtẹ̀ tá pàkọ́ rí rẹ̀ ní agbọ́jésù national conference yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àtọjọ́ kẹtàlélógún oṣù kínní ọdún twenty twenty one bákan náà. orúkọ mi ni samuel olùṣègùn ajayi tí mo jẹ́ bàbá àdúrà agbọ́jésù kárí ayé a sì fẹ́ ṣe kọ́nfẹ́rẹ́nsì wa ní oṣù kínní ọdún yìí ní twenty first to twenty three ní orí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dẹ̀jì ní ọ̀ ọ̀dọ̀ alàgbà Muyideen Kasale a sì fẹ́ kí gbogbo ẹgbẹ́ agbọ́jésù kárí ayé kẹwa. kàṣà ọjọ́ mẹ́ta tí ó dáhùn ayọ̀ nínú ayé onípojúpo agbọ́jésù national conference níbi tó rírí ó ti dé bá ọ nínú ọdún tuntun táròyé kò sí kò là kò kájú ẹ̀ yóò ti rògùn gbàgbé gbogbo ọmọ ẹgbẹ́ agbọ́jésù jákèjádò ǹdẹ fúyà máa bọ̀ sòsè ní ìjọ sí anes agbọ́jésù aláṣeyọrí èdìdí ọ̀rọ̀ district ọ̀jẹ̀dẹ̀jì kejì òpópónà mánìyà sí ìbàdàn sílùú sáyìn bó bá ń bọ̀ mú nǹkan àbójúbọ̀mú dání o àní lùgbàdì kòró. bàbá goodbye. bàbá. gbogbo ẹni tó ń béèrè fàánú ó yá lórí òkè àánú lọ́dún sọkùn ọjọ́ nínú pàdé àdúrà lágbára lóṣooṣù yẹn ni mercy once again àánú lẹ́ẹ̀kan sí pásítọ̀ àìsáyà kó aládé jp ọmọ wòlíì pẹ̀lú prọfẹ̀ moses aládé olú jp bàbá orí òkè ni olórúkọ àṣẹ pàdé àdúrà ìfún lóṣooṣù àkórí tóṣù kìíní ní twenty twenty one bẹ̀rẹ̀ láti ọjọ́ wednesday twenty the friday twenty second january the lord has strength ọlọ́run agbára wa àánú fẹ́ darapọ̀ mọ́ agbára fún gbogbo èèyàn láti ìrìnrìn àjò ọdún eléyìí àánú máa fọhùn nípasẹ̀ ìfàmì òróyìn pásítọ̀ dl láyà chairman cac òkè àánú adámásẹ̀gbà yétúndì ààrẹ ni ó máa léwájú àwọn olórin ẹ̀mí pẹ̀lú mercy once again mass choir pásítọ̀ ìsáyà owó aládé jp ọmọ wòlíì pẹ̀lú prophet moses aládé olú jp bàbá orí òkè ni ó máa gba gbogbo èèyàn lálejò gbogbo ọ̀nà ní kẹ́ ọjọ́ ó sì ṣe ẹ̀bẹ̀ dí ẹgbẹ́ ọ̀kadà odùsókò orí òkè àánú cac mountain of mercy wákàtí àdúrà mẹ́jọ àárọ̀ àgùnmọ́kànlá àṣálẹ́ ní ṣóòlù máa bẹ̀ lóṣù kìíní ọdún yìí pẹ̀lú àánú yóò jẹ́ agbára fún wa. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Ayefele, and EOB. All right, we need to slow down a bit. god gbogbo àwọn kọ́sítọ́mà mi tí mo ti sọnù wọ́n wá ń sẹ́ndì fọ́tò wọn yín káwọn rántí mi yín káwọn rántí mi bàbá Thomas ní orí òkè bàbá eh. Thomas tó ń ta kẹsẹ̀t the gisco eh, gbogbo àwọn kọ́sítọ́mà mi nìyẹn eh. màmá tí a máa ń gba kan Ramadan lọ́wọ́ wọn yìí alájà nìyẹn. àlẹ́ ni wọ́n sẹ́ndì wọ́n sẹ́ni wọ́n ní lóòótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ. kọ́sítọ́mà <laughs> hmm. ah, mi pọ̀. ẹni tí ó bá parí sọ pẹ́lẹ́rì òun wà lọ́rùn hmm. àmọ́ tinú mi dùn ni pé ẹ padà dayọ̀ adúpẹ́lọ́wọ́ ọlọ́run adúpẹ́lọ́wọ́ ọlọ́run yóò ṣe rí fáwọn tí wọ́n ń la oríṣiríṣi ìṣòro kọjá nù àmín àmín nígbà míì ó gbọ́dọ̀ kọ́kọ́ bẹ́ǹdì ná ó wá bẹ́ǹdì yẹn kì í ṣe hand. ó sọ nǹkan kan hmm. èèyàn kì í tàn láì ní ìtàn ẹni bá ti tàn tí ò ní ìtàn kò ní pẹ́ tán yóò tàn o àmọ́ kò ní pẹ́ tán hmm. a ṣe hmm. wúrúwúrúwúrú àtàn kò wòmí tó bá ti ṣe wíwá kì í ṣọwọ́ ọlọ́run. àti wípé mọ̀ṣẹ́tánà dí èèyàn torí ntọ́lọ́run ó ṣe kò fi hẹ́ nìkankan. láyìnká tó bá ti ṣe wíìrì lójijì kì í ṣọwọ́ ọlọ́run a máa wá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ra mọ dìde díẹ̀ yóò tún kó sínú ẹrọ̀fọ̀ díẹ̀ yóò tún dìde díẹ̀ yóò ṣe ra mọ lọ́nu ọwọ́ ọlọ́run nù ẹmbásì gọ̀ ló lè bọ́ lọ́run rìn ẹmbágọ̀ ló lè bọ́ lọ́run rìn. torí pé a máa ń kófà ọlọ́run. tó bá ti gbọ́n jù. wàá kófà ọlọ́run gan. ẹ ọlọ́run wò péré jẹ̀rin lélẹ̀ gbogbo ọpọlọ rẹ àkísà níwájú ẹ yóò ní kọ́ máa lọ sínú igbó ìwọ ló tún máa béèrè pé inú igbó ni sani mo ní ọ máa lọ òun ló mọ tó fẹ́ mú jáde nbẹ eob nìṣó ń sambisa. mọ nìṣó ń sambisa. eob ayinka eob orin rẹ dùn. ẹ mélòó mo pè é mọ nìṣó ń sambisa. káàtọ̀ tó tọ́nu tó bá bẹ̀rẹ̀ orin ah, ní sambisa. tọ́ ọ bá pa wọ́n tọ́ ọ bá ṣẹ̀fẹ̀. tí àwọn boko haram bá gbọ́ ìlú lásán. tọ́ ọ bá pa lẹ́rìn ní sambisa. mo kàn fẹ́ bẹ̀ ọ́ mo jẹ́gẹ́dẹ́ lọ́wọ́. <laughs> Eh, kò lè gbálù dáadáa. Saworo lọ́ba ní mú. dáadáa lu dáadáa. omi o ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ ìwà mi lọ. kọ́ ọ dẹ́rìn pòṣónú wọn. kọ́ńdà mọ́wọ́ wọn lẹ̀ kí wọ́n kọ àìsàn rẹ̀ dá àìsàn rẹ̀. ogun ti wá bẹ́ẹ̀ rí láyé hmm. Jèhóṣáfátì ọba. Hmm. ràn mí létí nù bíbélì. Jèhóṣáfátì ọba ogun dó tì wọ́n hmm. ọlọ́run ní ogun ogun òun ni. òun lòún logun. Ah, wọ́n kọrin èyí ni orin ni wọ́n kọ. kí ló wo di Jẹ́ríkò. Ah, ah, hallelujah ni kọ́ ho yẹn mu wọ́n kàn ho yéé. ọkàn ó lọ lè gbì eh. lẹ́ẹ̀kan náà. wọ́n kọrin ogun sì ogun sì tán ìgbà míì yìnyín hmm. tá a máa ń yin ọlọ́run ogun tó ń ṣe ẹ̀dá ọ̀mọ́. ńlá fi ń kó fa ọlọ́run ẹ̀dá ọ̀mọ́ tó bá ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ kì í jẹyán kì í jẹrẹsì hmm. kì í kò jamala kò jọka. láyìnká yóò mọ yángẹ́lì tó wà lọ́rùn. bí wọ́n ṣe pọ̀ tóun hmm. ohun kan wà tí wọ́n ń ṣe tí ò tún tó ọlọ́run bí wọ́n ṣe ń yìn tó kò tó títí wa la fi join yẹn. Ah, eh, eh. so tiwọn náà bá tún wá wà tiwọn jẹ́ ẹ̀dá alààyè tó bá tún wá mọ̀ yín. wọ́n ti kó àwọn èèyàn mọ́ra oh, kó èèyàn mọ́ra ká wá jọ yẹn hmm. mo kó gúrùpù bá a ṣe máa ń ṣeun mhm. ká tún yín ká tún kóra wa ká máa yín ká tún yín eh, yóò wá wulẹ̀ yóò béèrè pé kí ló kàn lọ́rọ̀ ẹ hmm. nìyí. kí ni mo tún lè ṣe fún. bẹ́ẹ̀ni ó sọ nǹkan kan fún mi lánàá hmm. ó lẹ́nìkan wà Ah, ìyá kan ni. ó ti sáré sáré. ọfẹ bímọ. ọfẹ bímọ. olówó olówó olókìkí olọ́lá olókìkí. wọ́n mọ̀ ọ́n ó ní ntí èèyàn. òun náà tún mọ̀ yàn. Ah, ah. gbogbo ibi tó dé kọ̀rọ̀ mọ́ bí. ó wá lọ sọ́dọ̀ bàbá kan lórí òkè kan. lórí òkè àdúrà ó má dàgbé bóyá à ń pariwo orí òkè òun bàbá yẹn wá sọ pé òun ò bọ́ lọ́hùn sọ̀rọ̀. lórí ọ̀rọ̀ yín a máa bọ́ lọ́hùn pàdé. olúwa ní kí n sọ fún yín pé gbogbo ń tẹ́ béèrè pátápátá lòun ti ṣe fún yín o nígbà tẹ́ ń bọ̀ láyé tẹ́ ń bọ̀ láyé tẹ́ ẹ yàn tẹ́ ẹ fẹ́ jẹ́ tẹ́ ẹ kọ́ ẹ ti ní o gbogbo ẹ pátápátá ẹ fẹ́ lówó ẹ ti ní ẹ fẹ́ mọ̀ yẹn ti mọ̀ so olúwa sọ pé òun ò jẹ́ yín ní nǹkan kan torí ẹ béèrè ọmọ ah. ìyá yẹn wá dáhùn. ó wá dákẹ́ ó wá wọ̀ kán wò sùnsùnsùn. bàbá dádì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi. ṣé bọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ fẹ́yìn. ẹ̀yin náà máa ń gbóhùn. ẹ wá bá mi béèrè ní ọwọ́ ọlọ́run yẹn. ok mo kọ owó mo kọ ọlá. lóòótọ́ mo kọ owó mo kọ òkìkí mi ò kọ ọmọ àmọ́ tọ́lọ́run bá wá fún mi lọ́mọ yẹn tó bá wá fún mi lọ́mọ ta ni ó bí ta ló fẹ́ kú èrè ọlọ́run. olúwa dáhùn lọ́wọ́ ẹ lọ́wọ́ kan náà torí pé ó sọ pé ta ni ó bí mi. ta ló láyà láti bí mi bí n bá fún lọ́mọ tí ò sì sẹ́ni tó lè béèrè ẹ ah, lọ́wọ́ mi. mo fún níbejì. ìbejì làǹtìlàǹtì. bẹ́ẹ̀ni kábíyèsí. tó bá ní gómìnà ń bẹ láàrin wa ta ni ó bí uh-uh. tó bá ní lókùn gọ́ọ̀mẹ̀ntì chairman ń bẹ láàrin wa ta ni ó bí kábíyèsí. kò sẹ́ni tí ó bí tọ́ba láàrẹ̀ ń bẹ láàrẹ̀ president ń bẹ ah. kábíyèsí ọlọ́run èlò ẹni tó wà láàrin ìlú núgbó ló ti lọ́ mọ̀ wọ́n hmm, tiẹ̀ lókà lọ́lọ́run mọ́ ń lò lókà ni òòrí kó dámọ̀sẹ̀ padà sínú igbó ni láti inú ààfin hmm. kọ́kọ́ lọ́nà. ó jẹ́ ìrántí ibi àwọn ààrẹ wa ti sábà máa ń wá gbogbo àwọn ààrẹ ah. wa ibi wọ́n ti sábà máa ń wá. ẹlòmíì tó padà wá ń jẹ tọ́kì lónìí hmm. kápẹ́ lóòótọ́ bí wọ́n <laughs> ah, ti. òtún òkè jìnnà òtún òkè jìnnà òtún òkè mo lọ plẹ̀ nítòsí ibẹ̀ mo ní lára nàìjíríà náà sì níbí. lókà lọ́lọ́run mọ́ ń lò wọ́n ń pe ìlú kan ní ìbò ogun ìbò ogun mm-hmm. ìpínlẹ̀ ló wà mm-hmm. hmm? ibẹ̀ ló bàbá wa ibẹ̀ ló nù. ìbò lọ náà ni ah, ah, nàìjíríà náà ní ìlú yìí báyìí ìpínlẹ̀ ogun náà. ẹni tí wọ́n ń bọṣọ sí padà bọ̀ wá fún yàn láṣọ hmm, hmm. ẹni tí ń ní méje mẹta tí wọn tún láyìnká àwọn bàbá tíṣà ni wọ bàbá tiẹ̀ tiẹ̀ sì hàn sáyé bàbá tèmi kò sẹ́ńtọ́ mọ̀. àgbẹ̀ ní bàbá mm. tiẹ̀. wọ́n tẹ̀ máa ń fi ẹran jẹ oko wá gbà mí wọ́n ní kò sí ti bàbá rẹ̀ ó ṣe atu ẹran lẹ̀kọ́ jẹ kò yọ jẹ náà nù ọjẹ kí ni bàbá rẹ̀ ó ṣe mm. àmọ́ ntọ́lọ́hún ó ṣe kò fi bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ kò tí ì bẹ̀rẹ̀ mm ntọ́lọ́run tó lágbára dínú hmm. báyìí bá ń pariwo ah ọlọ́run ti dán ọlọ́run ọlọ́run wọn ni ah, ah preamble lásán rèé. wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí má wá bẹ̀rẹ̀ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Ah, omi hmm. èèyàn lè kọ̀ mí kò ní mí nì hmm. ọ̀rẹ́ lè yà mí kò ní mí nì ìwà láàyè rẹ ni kó mọ́ kúrò lọ́dọ̀ mi ọlọ́run mọ́ fi mí lẹ̀ o tó bá fi mí lẹ̀ àṣírí ó tú ni fún ọkọ ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ wa ní nàìjíríà wọ́n bójú àwọn aláìní hmm. pàápàá jùlọ àwọn tí wọ́n ní ìpèníjà. ní ọjọ́ sunday àwọn hmm. èèyàn tí wọ́n jẹ́ opó hmm. la ṣe fún ní àná a ṣe fún àwọn àwọn àkàndá lẹ ṣe fún lánàá àkàndá mélòó lẹ ṣe fún márùn. àkàndá mi láti ṣe fún báyìí. a ṣe fàkàndá márùn opó márùn lẹ́nu àkàndá márùn òpó márùn. ṣùgbọ́n ẹni tí ó bá tètè lè fi nọ́mbà rẹ̀ ni ṣé wàá rí àwọn tá a sọ yìí á rí wọn o. ó gbọ́dọ̀ wá jẹ́ láti constituency eh, senator teslim fọlárin láti mm. constituency wọn ló gbọ́dọ̀ jẹ́. ń bo níbẹ̀ ọ̀yọ́ central. ó hmm. gbọ́dọ̀ jẹ́ láti bẹ̀. ọ̀yọ́ central. tí ẹ bá ti wá fi àtẹ̀ránṣẹ́ yín ránṣẹ́ láti bẹ̀ ẹ wà á kọ ẹ ẹ make sure pé ẹ ní voters card tó jẹ́ pé local government ibẹ̀ mm. lẹ ti wá. senatorial district ibẹ̀ lẹ ti jáde. ìta fẹ́ fàyọ ń bí ni pé ẹni tó dìkúùkù tó fún yàn mm. tí nǹkan bá ń bẹ̀ ń bẹ̀ yóò mọ̀ yóò. Ah, n tí wọ́n filẹ̀ náà kún lákàkì. n tí sẹ́nitọ̀ tiẹ̀ wá filẹ̀ yìí ó tó ẹ̀kọ́ ńlá tó bá jẹ́ pé gbogbo àwọn sẹ́nitọ̀ tá ní ní Ọ̀yọ́ state kí wọ́n gbé ìgbésẹ̀ irú ti sẹ́nitọ́ Teslim Fọlárìn tí wọ́n gbé yìí ayé ó ti dáa díẹ̀ díẹ̀ fún àwọn èèyàn kí wọ́n mm. máa ṣe bẹ́ẹ̀ lóòrèkóòrè kì í kúkú ṣe pé bóyá ìbò dọ̀la àbí ìbò dọ̀tún la mm. àbí wọn ó dìbò lọ́dún tó ń bọ̀ rárá ṣùgbọ́n wọ́n ní àwọn ń wò pé ìyà yìí pọ̀ pàápàá jùlọ pẹ̀lú tí àwọn èèyàn ń là kọjá nígbà COVID mm. ẹlòmíì ò tí balance dè sìn ẹlòmíì ò ráyè tajà ní gbogbo ìgbà covid dìsín hmm. ló fi di ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ hmm. ó sọ́njọ́ sunday mo léèyàn kan tọrọ three thousand naira mo wá bíi pé kí ló fẹ́ fi three thousand naira ṣe ó ní tóun bá rí three thousand naira òun lòun ó gbé báàgì pure water kan bẹ̀ ó ní tóun bá sì ta òun yàtọ̀ púpọ̀ òun ó mú un bẹ̀ òun ó ta òun ó sì rérè tóun ó ṣe bẹ̀. ọmọ ọ̀lẹ́ la yóò gbà. ibi gbogbo ní gba alágbára. Hmm. ẹnìkan sọ pé àṣìjẹ́ kan máa pè ẹ jẹ́ kí n sọ àṣírí tó wà ń fún yín tí ó bá jẹ́ pé ẹ wà lára àwọn tí wọ́n ń ṣe program bí tó máa ń gba ìpè ẹ mọ̀ bó ṣe wà frustrating hmm. tó hmm. ó ti yẹ yín á gba time wa by the way ni ọ̀rọ̀ à ń fún èèyàn lẹ́bùn ọ̀tọ̀ ni program ọ̀tọ̀ ni kéèyàn tún fojú apá rẹ̀ yẹn wò pa fẹ́ fún èèyàn lẹ́bùn wọ́n ti ń encourage kí oníkálukú lè kà kí lè kọ́ kò sì sí lára àwọn bàbá tiwa àbí ìyá tiwa tó fẹ́ gbà nú ọ̀hún nǹkan yìí ìyá àtẹ̀mí ò tiẹ̀ mọ̀lẹ́bí wa kankan kò lè gbà mẹ́lẹ̀ ẹni bá lè send message. ìdí tí mo sì fi sọ pé àní fẹ́ gbà kí ká pè mọ́ ni wípé ní ọjọ́ Sunday àwọn èèyàn bíi mẹ́ta mẹ́rin kan bú mi hmm. ìdí èébú mi sì ni wípé wọ́n ní màmá kan wà tó pè tí ò dárúkọ méjì mo ní kan bá mi jà hmm. àwọn kan pè tí òun hàn padà sórí rédíò òun nìkan bá mi eh, jà ah, ah. òfin àti ìlànà wà ní eh, akànmọ́mọ́ ntọ́lọ́rẹ́tì gbogbo àwa ara wa náà ni pé a ti sọ́sọ́sọ́ ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀ dọ̀la bẹ́ẹ̀ lómi ò pè yóò tún yí rédíò sókè náà ni ṣùgbọ́n òfin àti ìlànà tó dé bẹ́ẹ̀ bá fẹ́ pè sí orí rédíò orúkọ méjì ńlẹ̀ dá èèyàn jẹ́ ṣẹ́gun bámidélé yínká ayéfẹ́lẹ́ paul olówó ketu eh, eh, larondo ẹ̀rù bà mí hmm. ṣẹ́gun ìbọn bà wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ méjì ńlẹ̀ dá èèyàn jẹ́ ẹ dárúkọ méjì ṣùgbọ́n kàkà tá a fi wá máa tún fi ìyẹn fi àsìkò ṣòfò pé a fẹ́ gba kọ́ hmm. the first five àwọn márùn-ún tí text message wọ́n bá wọlé sórí zero eight zero nine hmm. tó bá jẹ́ opó ni o àti àkàndá àkàndá márùn opó márùn àkàndá márùn òpó márùn-ún ẹ̀ẹ̀kan ṣoṣo ni màá pe nọ́mbà yẹn o zero eight zero nine three three three one zero five nine. Oyo Central Senatorial District yìí àwọn local government tó wà ń bẹ̀ ní olúyọ̀lé ọ̀nà àrà lágẹ̀lú ẹgbẹ́dá ògbólúwa akínyẹlé ọ̀yọ́ east ọ̀yọ́ west àtìbà àti sùúrù lérè àwọn àkànlá tó bá ń bọ̀ tó bá mú voters card lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ ti àwọn local government yìí wọ́n lè ní access ìtàn nìkan fún wọn ẹ ṣeun gan tó bá ti send text message yẹ tó o bá ti ń ṣe hmm. láti local government yẹn. ó ṣeé ṣe kán. wọn ò ní fún ẹ o ah, the first five tó wá láti local government tó wá láti local government yẹn lẹ máa mú. ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń tì wá lẹ́yìn lórí ètò yìí láti ìgbà yìí wá àti ẹ̀ wá wò pé kí làbá fi ṣọpẹ́ lọ́wọ́ wọn pé bá a lẹ́gbẹ̀rún ahọ́n. ìbímọ ẹlẹgbẹ̀rún ahọ́n fún yín olùgbàlà wọn náà ti bẹ̀rẹ̀ òwúrẹ́ tẹ́ ṣe fún mi ọlọ́run lọ́ọ́ fẹ́ ẹgbìyànjú kẹsàn-án díẹ̀ mẹ́ tí ẹ ní sùúrù ẹnìkan ní ẹ àwa ẹ̀dá èèyàn mm. gbogbo yín tẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ bá lẹ́gbẹ̀rún ahọ́n mm. ẹ fi yin olúwa yìí. ẹlòmíín bá lẹ́gbẹ̀rún ahọ́n ọ̀tọ̀ ní iṣẹ́ tí ó mọ̀ fi ṣe. tó bá fi ní hundred lásán tó ní ọgọ́rùn-ún ahọ́n lásán eh. ní tí ó fi ṣe tí ó fi dẹ́wò tí ó fi ba yóò fi ba tèèyàn jẹ́ dé. ní ẹgbẹ́ ahọ́n ẹyọ kan lásán ó sì láhọ́n ẹyọ kan. ó ti túlù. àwa ní bóun bá lẹ́gbẹ̀rún ahọ́n kò tó. echo ọ̀túnba wọn ní dr ayefẹlẹ àti yobi wọn ní sẹ́nẹ́tọ̀ yìí ń lo station wa fún political publicity ẹ ṣeun gan ẹ fi wọn lẹ. tẹyin hmm. náà bá lówó ẹ mú wá ẹ ká fún yín ní publicity náà ṣebí ká ti káyàwó yẹn ti change ó ti rọ àwọn aráàlú lọ́rùn tó bá jẹ́ political ló fún náfẹ́ lò wá fún ẹ̀jẹ̀ kan lò wá fún ẹ̀jẹ̀ àní ẹ̀ mówó wá ká fi ràn àwọn aráàlú lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ má fẹnu ṣáta ẹ̀yàn mọ́ ọ̀rọ̀ ẹnu ẹ. oní ẹnu ẹ. tó tọ́ ni. ó máa bá bọ̀dẹ́ ẹ sọ̀rọ̀. ìbáwọn èèyàn ìbáwọn kan. ìbáwọn kan ní àbí tọ́kùnrin sọ́kàwé náà kò sí. àbí. eléyìí sì ni káwọn àkàndá wá gbà káwọn opó wá gbà ẹ ní eh, pòlítíkù. Eh, ẹ ní pòlítíkù ni. òun gan politician ni. ẹ dúró tábà wá rí àwọn senators eh. bíi mélòó la ní lọ́yọ̀ state mẹ́ta senators mẹ́ta la ni taba hmm. ti senator mẹ́tẹ̀ẹ̀ta. tó ní kálukú fèsì consequence wọn báwọn. kálukú fèsì consequence ẹ̀ báyìí tó ń ṣe báwọn. tó máa ṣe báyìí fún àwọn hmm. èèyàn bó bá jẹ́ lóṣooṣù àbí ní kọ́tà. ó lè má jẹ́ rédíò wa wọ́n lè lo rédíò míì. wọ́n lè lo rédíò míì àníkẹ́ ẹ̀dùn àwọn èèyàn nú kẹ́ múṣẹ́ àti ìyà kúrò lára hmm. àwọn èèyàn. wọ́n ní kí n fún àwọn opó ní nǹkan nígbà míì gan lọ́jọ́ tó bá ní kí n fọ́pọ́ ní nǹkan gan ó lè jẹ́ one five ló kù lọ́wọ́ tèmi gangan ó sì gbọ́dọ̀ ṣe é. bẹ́ẹ̀ni torí láti bẹ̀ ni àánú ó ti dìde fún wọn náà. bẹ́ẹ̀ni a ní pòlítíkù ni mm, a tún ti dé mm, jágbá àlejò àkọ́kọ́ jàre ká wá mi ò bínú mọ̀ ń sọ̀rọ̀ mi ò láìkí gbogbo ọ̀rọ̀ báyìí ẹ ìpàlejò àkọ́kọ́ wọlé. èmi ń lálejò àkọ́kọ́. <laughs> èèyàn kan rọ sanitizer. èmi náà mo dókòwò. kan rọ sanitizer sí ọ lórí. ẹkùn bàbá abẹ́yẹ tó ń bọ̀ nánà wọlé. ìwọ èmi nìyí o. ìwọ. oyè tẹ́jẹ̀ yẹn dádì mom ó ṣe mọyìn rẹ ni eh. mo gbọ́ rìsáàtì lórí ẹ bá mi gbìyànjú kẹ mú yorùbá náà lọ́bẹ̀ kó lọ gbà hmm. ọjọ́ ọjọ́ monday gbogbo ọjọ́ monday mo máa ń rí oore yẹn lórí kàlẹ́ndà mom ah. tẹ bá wo fóònù yìí tó bá di monday tó ń bọ̀ ẹ máa rí pé ó máa gbé mon wá. agbórúkọ mi wá oyè yẹn kárí ayé ni o èmi kan máa dẹ̀jà fóyè yẹn mon monday mon yes now ó máa ń gbé wá. Ọlọ́run á fún ẹ lálàáfíà. gbogbo àdúrà alẹ́ thirty first àṣekò tiẹ̀ ṣiṣẹ́ rárá. ó ṣiṣẹ́ ó wà nù báàgì skul mi ni. <laughs> Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Honey. Must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, eh, what if your battery runs out? I've got my power bank. <laughs> Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit W www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Oh. <laughs> Airtel, the smartphone network. ilé ìtajà play dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa pátá a dúpẹ́ ọdún twenty twenty one yìí a sàn wá síre o ọdún yìí a sàn wá síre. bá a ṣe ń kì í káàbọ̀ sọ́dún tuntun ẹ sáré gba gúdígúdí yìí kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjíjà yín. ọdún ọdún ayọ̀. ẹ tètè máa má lókun fóònù yín bọ̀ kẹ́ ẹ wá fi gba tuntun lójú ẹsẹ̀ láì sanwó kankan tàbí kẹ́ ẹ padà wá sanwó tó bá nílò kẹ́ ẹ fowó díẹ̀ kún. ó jọ ń kó sòro gbàgbọ́ àbí ẹ̀bùn ọdún nu tí lè tajà play ju ta fún gbogbo ẹ̀yin oníbàárà wa lálùbáríkà ó yẹ tètè wá gbẹnu sí i kó tó kásẹ̀ ńlẹ̀ play new year swap deal ni ẹ̀rí bó ṣe ta kọ́fà dànù bíi búrẹ́dì tọ́yọ gọbú. ṣáà rí dájú pé fóònù àlòkù tó mú bọ̀ ní ìtì dáadáa tó sì ṣeé wò lójú bákan náà lẹ́dínwó àgbàyanu tó ń bẹ lórí gbogbo ohun èlò tó ń lona ẹ̀kúkú ti mọ ilé ìtajà play tẹ́lẹ̀ mọ́kànlá roundabout tàbí palm shopping mall ring road ìbàdàn zero eight zero nine three three seven three three three three àdéhùn àtàsọtẹ́lẹ̀ ń bẹ o play ẹja ayé ọlọ́ba pẹ̀lú wa. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló jẹ́ pé tí wọ́n á gbé owó sílẹ̀ bẹ́ẹ̀ lágboolé pé ẹ bá mi ẹgbẹ́ fún olórí ọ̀dọ́ ẹgbẹ́ fún wa ẹgbẹ́ fún àgbo wọ́n ní kì í fi bẹ́ẹ̀ dé ibi tó yẹ kó dé ni wọ́n fi rò pé tí wọ́n bá ṣe bí wọ́n ṣe ń ṣe yìí á eh, lè dọ́dọ̀ àwọn tí ó lè dé nígbà míì gan wa ni pé bí oyè kan ló jẹ́ ó lè jóye kan ní ó padà hmm. ṣùgbọ́n pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kò pọn dandan kó jẹ́ fresh fm ẹ̀yin tí aráàlú dìbò yàn hmm. ẹ ṣe padà fún aráàlú. ìyẹn nìkan kọ́ ká fún wọn lówó lénìí ká fún wọn lówó lọ́la ó lè mọ́ ká wọn ẹ lọ sí constituency yẹn ẹ lọ gbéṣẹ́ kalẹ̀ ńbẹ̀ ẹ dáṣẹ́ sílẹ̀ ńbẹ̀ káwọn ọ̀dọ́ kí wọ́n ríṣẹ́ ṣe bẹ́ẹ̀ ni. Hmm, torí ńgbà míì tí ó bá ti di pé ẹ̀ ń fún wọn lójoojúmọ́ ẹ má bínú omi discourage yín o ó mọ encourage laziness. ntí senator, Teslim hmm. Fọlárìn bá mi sọ lórí eléyìí kì í eh. ṣowó oúnjẹ o. Ah, eh. Eh, twenty five thousand naira láti fi kún owó okòwò ẹlòmíà ló kéré ẹ traders money now. èló ni traders money tí wọ́n ń pín kiri inú ọjà ń gbà yẹn tó jẹ́ pé wọ́n hmm. ìjọba tún sọ pé bóyá wọ́n ó gbà padà létà létà létà hmm. kò tó. láti fi kún okòwò àwọn èèyàn láti fi kún okòwò àwọn èèyàn ok ngbà tí èèyàn kan bá sọ pé twenty five thousand kó fi bẹ̀rẹ̀ nǹkan kan àfi kó fi kún okòwò rẹ̀ ẹ já dúpẹ́ lọ́wọ́ ń tọ̀ hùn. ok orúkọ ti dé o orúkọ ti dé báyìí àmọ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá ti pé síbí ní kànmọ́nkíá. ọ̀ya sáré pè. wọ́n ṣé ká pè wọ́n ni. a pè wọ́n ni kán wá Grace Ọ̀pákúnlé kán wá lọ́la. Kẹ́mi Ọláwuyì láti Olúyọ̀lé local government Òkè Ọlájídé láti Olúyọ̀lé local government Ògúnjọbí Olúwatóbi wọn ọ̀sọ́ local government tún sí ṣèyí ògúntadé láti ọ̀nàrà local government. àwọn méjèèjì tí wọn kọ local government wọn sì tí yóò bá ti ń ṣe ti. ó lè ṣe é ṣe kọ́ máa fún yín o. wọ́n lè má dá yín lóhùn o. Hmm. fọláṣadé abbas. tí ẹ bá ẹ máa wo ohun tó ṣẹlẹ̀ o tí Grace Ọ̀pákúnlé tàbí Ògúnjọbí Olúwatóbi kì í bá ń ṣe ẹni tó fọ̀ sí constituency ti ẹni tó fowó lẹ̀ ó ṣeéṣe kán fẹ́ lòmí ìjìrọ̀yìn lára àwọn orúkọ tó wà ńbẹ̀ yẹn ẹ má bínú o Opó Fọláṣadé Abbas Kúdírát Ọládépò Bánkẹ́ Oyèdèjì Ògúndípẹ̀ Rachel láti Ẹgbẹ́dá local government Christiana Bọ́láńlé Adéjùmọ̀ twenty five twenty five thousand naira ni senator teslim fọlárin nìkan fún yín o. tó senator mi ò mọ retí tèmi mi ò sàkàndá mi sopó. sẹ́nitọ̀ <laughs> èmi náà. o ní. mò ń retí tèmi náà. ẹ ṣe kẹsẹ̀ tí kò kí àmọ́ èmi yóò ṣe wì jáde fún yín àmọ́ wọlé. sódì gbàmbá kí sẹ́nitọ̀ tó dá mi lóhùn. yóò ṣe dáadáa yóò ṣe dáadáa. ah ẹ ti bẹ̀rẹ̀ campaign. ẹ yóò ṣe dáadáa. iṣẹ́ kò yé mi. ọ̀rọ̀ kan wà ọ̀rọ̀ kan wà tí. òtí ìgbọràn wọn sì bu ọ lé ní. kò ní di bíbú gbogbo èèyàn náà máa ń bú wọn ń bú ọlọ́run tá ń bú ọlọ́run. ẹni tó sọ pé ọlọ́run ò pé ti wà ní oníṣẹ́ oníṣẹ́ pẹ̀lú sàtífíkẹ́tì òun ṣe kò yẹ kó òun ríṣẹ́ àwọn kan ti bú jésù lónìí kò ní mí nì. ẹ kúrò lẹ́sà kí ni ipa yín lẹ́rìn ẹni báwọn guys yóò serious ẹ pẹ̀lẹ́ orúkọ tí yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ mi ni Sunday Ọládòkun mo wá ṣojú Sonabi Travels and Tour mm. àti ẹnìkejì mi. ọ̀bálẹ̀rẹ̀ olùwàbùsà ẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ ẹ kí ni iléeṣẹ́ yín dúró fún o travels and tour mo gbọ́ ń bẹ̀ hmm, kí ni ìtumọ̀ tí iléeṣẹ́ yín dúró fún. iléeṣẹ́ wa dúró fún láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ mhm. láti lọ sí òkè òkun bí abroad láti lọ sí láti lọ kàwé ní òkè òkun àti láti lọ gbé ìlú òkè òkun so hmm. n ti iléeṣẹ́ wa dúró fún nìyẹn. lọ́jọ́ Thursday àwọn èèyàn fẹ́ẹ́ pè mí rógo lórí nǹkan tá a gbé wá pé ẹ fẹ́ train àwọn èèyàn bọ́n ṣe lè apply fún visa fúnra wọn. láì ṣe pé wọ́n lọ sọ́dọ̀ any travel agent. bẹ́ẹ̀ ah, mo èmi sì sọ mo ní ẹ fẹ́ baṣẹ́ jẹ́ fún <laughs> àwọn mo ní wọ́n mọ̀ lẹ̀ lóko ah sorry mo ní wọ́n lẹ̀yìn lóko. kì í ṣe bíba iṣẹ́ jẹ́ ó tún jẹ́ àǹfààní ńlá fún àwọn other agents kan eh? àwọn agent tí ò ní òye yẹn náà eh, wọ́n lè wá kọ́ṣẹ́. bẹ́ẹ̀ni tán tiẹ̀ tún fẹ́ gba staff wọn ní láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún irú ẹni tó bá gbà síṣẹ́ ó máa hmm. jẹ́ ọwọ́ kan tó bá ti gbà tó bá ti gbà síṣẹ́ náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti mọ̀ nípa ẹ̀. iṣẹ́ náà dẹ̀ ó fẹjú gan kì í ṣe nǹkan tẹ́ ẹnìkan lè dàyà kọ́. Ah, hmm. àwa náà dẹ̀ gba oyè ẹ̀ níbì kan ni so kò sí láburú bẹ̀ tá a bá fún oyè àwọn àwọn èèyàn mìíràn. àwọn ìbí ìlú wo ló dà yín lójú pé téèyàn bá dọ́dọ̀ ni tẹ́ bá tírèèni èèyàn eh, eh, iṣẹ́ bàǹkà ni. ìlú tí ó dá wa lójú hmm. tí a bá tírèèni èèyàn tá a mọ̀ pé iṣẹ́ bàǹkà ni US dá wa lójú UK dá wa lójú àti Canada ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dájú ẹ jẹ́ ká gbàgbé. ẹ sọ̀rọ̀ kan fún mi ẹ tún wá fẹ́ ẹ tún sọ fún mi lẹ́yìn pé ibi tá a bá ti ń fìlì fọ́ọ̀mù náà ti máa ń kọ́ èèyàn. bẹ́ẹ̀ ẹni bẹ̀rẹ̀ lomi ti ó ní fọ́ọ̀mù tó máa ti ń fìlì fọ́ọ̀mù ó níbi tẹ́lẹ̀ lomi ti máa ń gbé gbági nìyẹn. ibẹ̀ náà ti máa ń já lomi kú ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n já lónìí mm. ibi tí wọ́n ti ń fìlì fọ́ọ̀mù ni eh, wàhálà ti ń ṣẹlẹ̀ ló ti ń dé bá wọn. ẹ mọ̀ àṣírí ni kò ṣe ń tú jáde Hmm. ẹ wá fẹ́ já àwọn èèyàn sí báyìí. no kọ́ńtẹ́ ṣe pé a fẹ́ já àwọn èèyàn sí a fẹ́ káwọn káwọn èèyàn mọ̀. fúnra ara wọn fúnra ara wọn. ká má wulẹ̀ lọ́sọ́dọ̀ ẹjẹ̀ntì kankan. ẹni tó bá wù ẹni tó bá wù ni o. mo béèrè béèrè kan yẹn tún béèrè báyìí a ti lọ UK rí n ta fi refuse mi náà fi refuse ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹnì kẹta ẹnì kẹrin. ìwé yìí náà ni <laughs> white ni so white ni ti UK blue ni ti ah, US ah, ah. blue ni ti US blue wọ́n pa mẹ́pẹ̀ báyìí ni ọlọ́kadà wa ọlọ́kadà wa sọ pé ẹ̀gbọ́n kẹ́ try padà mo ní bòdò sọ pé wọ́n fún mi ní blue ọwọ́ yìí ni mo àrùn lọ́ba lé ní. <laughs> bàbá ti jáde lamẹ́ríkà ẹ̀ bá yìí tí àwọn security bá ti rí blue yẹn lọ́wọ́ ní sọ́ọ̀rì <laughs> ní sọ́ọ̀rì just just you want to just try, again. just try again. <laughs> sorry fúnra ẹ ẹ sorry fúnra ẹ. ṣé UK mọ̀ọ́mọ̀ máa ń fún yàn ní white yẹn ni ṣé ajápẹ́ nǹkan tó fi jáyàn wà nù fọ́ọ̀mù tó fi o. bẹ́ẹ̀ ni rísì máa ń wà nù ẹ̀. èmi gbogbo ẹ mọ ń bára mu. bákan ni wọ́n ti ṣe kinní yẹn sórí programu wọn <laughs> àwọn ò ní sọ pàtó ohun tí wọ́n fi já ṣùgbọ́n eh. nígbà tẹ́yìn bá kó ìwé tẹ́ fi wọlé wá eh. táwa bá wá wò ó eh, ah, ìbílẹ̀ ti ṣe àṣìṣe hmm. Hmm. òye táwa fẹ́ fún àwọn ènìyàn ni a lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n àwọn tó bá wá. níbo ni ẹ ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí. ẹ a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní mutunz filling station iléeṣẹ́ wa kọjú sí mutunz filling station ní ọjọ́ ẹlẹ́mu bus stop hmm. níbẹ̀ láti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́. lọ́jọ́ wo ni ní first first week of February lẹ́bàá bẹ̀rẹ̀ àwọn tó bá fẹ́ rẹ́gísítà ńkọ́. ẹni tó bá fẹ́ rẹ́gísítà náà registration ti ń lọ láti Thursday. wọ́n ti ń wá ah, register. in fact àwọn èèyàn wá láti eh, Ogun State. Ah, tó ti ń register báyìí àwọn kan wá lẹ́kọ̀ọ́ eh, bẹ́ẹ̀ eh, ni. báwo lèèyàn ṣe fẹ́ register. tẹ́ bá fẹ́ register ẹ wá sọ́fíìsì wa tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí WhatsApp nọ́mbà yìí. kí ni nọ́mbà yẹn. zero seven zero. ẹ má sáré o. five zero four zero two two six four. lẹ́ẹ̀kan sí. zero seven zero five zero four zero two two six four. okay. àtẹ̀jíṣẹ́ kíni kan tẹ̀ sí o. àtẹ̀jíṣẹ́ yes. yes ni wọ́n tẹ̀ sórí nọ́mbà yẹn. okay. so ẹ ǹlẹ́ fi gbàyè sílẹ̀ fún tàn. bẹ́ẹ̀ ni adẹ ti ṣàlàyé láti ọ̀sẹ̀ tó kọjá pé àǹfààní ten thousand ti kọjá. <laughs> Okay. báyìí èmi mo sọ pé the first ten. bẹ́ẹ̀ ni so ẹ ti rí the first ten báyìí. àti rí kọjá bẹ́ẹ̀ gan. ó ti kọjá gan àwọn èèyàn tó wá ń bẹ̀ wá pé ká jọ pé ká fi sí ten thousand naira yẹn ṣùgbọ́n àti ìgbà. ok ten thousand ni ni owó registration Registration ni bẹ́ẹ̀ ni ah, wọn sì eh, ní eh, sanwó kọ̀ọ̀kan mọ́ o. ẹ ẹ ẹ jẹ ẹ ṣe yá fi ẹrù fi ro ti tẹ̀ mí ẹfẹ mi náà ní ààyè ṣe é mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ wá sórí program tèmi ni ẹfẹ mi náà ní ààyè pé kan san ten thousand yẹn pé kókó yìí àbí kílẹ̀ ni mo sọ ẹ bá ń bọ̀gá sọ̀rọ̀ ẹ bá dídé. ẹ ṣe wọ Friday. ẹ ṣe wọ Friday ṣe ẹ ti gbọ́ ẹ ti gbà ẹ ṣe so Ọlọ́run ti fún yín ṣe ọ̀rẹ́ ní ṣe ni kẹ́ ẹ sọ pé yes ẹ má sọ pé nay <laughs> yes or nay ẹ má wọrí yes or nay lágbára Ọlọ́run. ìlú mẹ́ta yẹn ló da yín lójú àná. bẹ́ẹ̀ni ìlú mẹ́ta yẹn ó da yín lójú ẹ ṣe nìyẹn wọn á dẹ̀ mọ́ fún. àwọn kan ti ń wà àwọn kan ti wá ní. tó bá jẹ́ pé èèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ béèrè ìbéèrè sí lórí nǹkan yìí kí ni nọ́mbà téèyàn á pè yín sí. ẹ wọ́n lè pe o oh eight o oh, six six five zero eight seven five nine. ẹ tún mú. o oh eight o six six five zero eight seven five nine. ẹ ṣe. àti wípé àǹfààní kan tún wà fún gbogbo àwọn ènìyàn porú nǹkan tí ẹ sọ ní ìsìn pé wọ́n ti refuse yín hmm. àǹfààní wà fún gbogbo àwọn ènìyàn tó má ti refuse parapata kọ́ máa bọ̀ nílé iṣẹ́ wa ìwé tán fi refuse wọn kọ́ máa kó bọ̀ ọ̀fẹ́ ní visa wọn. time up. bẹ́ẹ̀ni. owó academy suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ ojú pele mọ́ àyíká tó rẹwà o academy suite ìgbà yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlá fẹ́ ẹ wò tẹ reception wa ọ̀rẹ́ wa o mọ spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́ lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán sámi ro road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Oh. Ah, ah, guy wetin dey make you scatter house like dis eh? abeg you you help me see my airtel sim. ah i carry and give sade yesterday o oh. eh? but you no dey use am again now. yay you don't carry my bonus gift landlord pikin na today you go pack out. Eh? on top airtel sim. yes so, if you don't reach fifteen days where you never use your airtel sim go find am now now because why Obonga, awu full on top oh. Hey! Get 2000 Naira airtime plus extra 200 MB for just 200 Naira. The more you recharge, the more you are woofo. To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions, Joe. Airtel, the smartphone network. I wan tell you the secret of better food na the new no chicken and classic seasoning powder. The ingredient dem take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander and plenty more. If you knack new no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go know say flavour pass flavour. New no seasoning powder. Natural by ingredients, Bangba by flavor. Hallelujah, Jerusalem. gbogbo ẹgbẹ́ ìsọ̀kan àpapọ̀ ọmọ agbọ́jésù ẹ̀ka ti ìbàdàn ló pe gbogbo ojúlówó ọmọ ẹgbẹ́ agbọ́jésù káríkárí ní gbogbo àgbáyé síbi ìpàdé àpapọ̀ tí ó hẹ̀rẹ̀ǹtẹ̀ tá a pàkọ́ rí rẹ̀ ní agbọ́jésù national conference yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àtọjọ́ kẹtàlélógún oṣù kínní ọdún twenty twenty one bákan náà. orúkọ mi ni samuel olùṣègùn ajayi tí mo jẹ́ bàbá àdúrà agbọ́jésù kárí ayé to twenty three ní orí òkè aláṣeyọrí ọ̀dọ̀ alàgbà Muyideen Kasali a sì fẹ́ kí gbogbo ẹgbẹ́ agbọ́jésù kárí ayé kẹwa. káàsà ọjọ́ mẹ́ta tí ó dáhùn ayọ̀ nínú ayé onípòjìpò agbọ́jésù national conference níbi tó rírí ó ti dé bá ọ nínú ọdún tuntun táròyé kò sí kò là kò kájú ẹ̀ yóò ti rògùn gbàgbé gbogbo ọmọ ẹgbẹ́ agbọ́jésù jákèjádò ǹdẹ fúyà máa bọ̀ sòsè ní ìjọ sí anes agbọ́jésù aláṣeyọrí èdìdí ọ̀rọ̀ district ọ̀jẹ̀dẹ̀jì kejì òpópónà mánìyà sí ìbàdàn sílùú sáyìn bó bá ń bọ̀ mú nǹkan àbójúbọ̀mú dání o àní lùgbàdì kòró ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí nìyẹn tó fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò sọ yín di al láṣejèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge church ìbàdàn blossom mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. ti ń ṣẹlẹ̀ láyé pẹ́gbà àgbèjì àti fẹ́ ṣe sí ṣẹ́gun ah, ọ̀rọ̀ adékòdèrè ìsúnmi sítórì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló dẹ̀ fà tẹ̀léra wọn jọra wọn báwo la ṣe fẹ́ ṣe Canada yìí náà ni ohun tó ń ṣẹlẹ̀ ní mo ah, gbé mi sókè mo ah, mọ pohùn mọ mi lẹ́nu máa yìí. ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ ni ìwọ náà ṣe jágbe mọ́ microphone bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ báyìí. ọwọ́ rẹ ló mú òde dórí rédíò kọ́mọ́tẹ̀ kankan lára kọ̀ǹpútà. sorry. n tá à sọ lọ jàre. ó wà nù ẹ̀jẹ̀ ni. sórí ẹ bá jẹ kápẹ́ntà kó tó di kọ́ gba jésù ọ̀rọ̀ bí igi bí ìṣó ni ọmọ fi mọ ojú mi. bọ́ọ̀jẹ̀ ń a ti sọ rí nípa ọ̀rọ̀ adékòdèrè mo dẹ̀ sọ fún ẹ nípa eléyìí tí ó ṣẹlẹ̀ nírọ̀lẹ́ àná hmm. ẹni tí mo attend sí nírọ̀lẹ́ àná hmm. kò lè wá sórí rédíò mọ́ hmm. torí pé ọlọ́run ti fún mi yanjú ẹni tó jẹ́ ọkọ lọ́hùn mo pè é mo bá sọ ó sì gbà sí mi lẹ́nu ẹni tó jẹ́ ìyàwó mo bá sọ òun náà sì gbà sí mi lẹ́nu so ìyẹn yanjú kò ní ìdí kó wá sórí rédíò ṣùgbọ́n sítórì mẹ́tẹ̀ẹ̀ta tó wá wà nílẹ̀ báwo la ṣe fẹ́ ṣe ṣẹ́gun ah! kì í ṣe pé a lè jẹ tán lẹ́yìn. a lè jẹ tán ìdẹ́ ti bàbá ọmọ ọdún mẹ́rìnlá. Ah, ìyẹn ìyẹn ẹ jẹ́ kí ẹ jẹ́ kí àwọn agbófinró ṣiṣẹ́ wọn dáàyè kan ọmọ dàbà yẹn pé bóyá àwa la ṣẹ́gi dínà wádìí eh, eh, eh. jára jára já mi ń bẹ̀. ká má ti sọ nǹkan kan. tá a sọ lábẹ́ òkúta àbí ká má ti sọ nǹkan kan. já gbọ́ feedback látọ̀dọ̀ àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí. kí àwọn tó bá lọ́mọ hmm, àti sọ̀rọ̀ káwọn tó bá lọ́mọ ọ̀dọ́ mọ́ ṣọ́ra ọmọ ọ̀dọ̀. Hmm. Hmm. pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké tá a fojú sí pé kò lè mọ nǹkan kan. pàápàá jùlọ tẹ́ ń kó àwọn àwọ̀tẹ́lẹ̀ yín fún pé kó bá yín fọ́ tá kó bá yín sa. tí àwọ̀tẹ́lẹ̀ yín bá ti ń dín tó ń dín tẹ́ ẹ fojú fò ó tẹ́ ń tẹ́ ẹ kàn lọ́ra míì ẹ ti wá ẹ rí. wọ́n ti ń bẹ àwọn ọmọ ọ̀dọ̀ kọ́ mọ mú àwọ̀tẹ́lẹ̀ ọ̀gá wọn wá o ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ o. ẹ gbọ́ wa dáadáa ah, bóyá lọ́jọ́ mẹ́jọ ah, ah. bóyá ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ hmm. náà kí la ti fẹ́ ṣe ti adẹ́kọ̀ọ́ dèrè sí àwọn èèyàn ń wa tí wọ́n ń kúrò ní nàìjíríà tí wọ́n bá dé ìlú òyìnbó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó á di ọkọ mọ́ ẹni tó mú hmm. kúrò ní nàìjíríà lọ́wọ́ hmm. kódà àtúnpọ̀ ọlọ́pàá sí àti rẹ́ni tó ń rán ọkọ tó ń mú wá láti nàìjíríà lẹ́wọ̀n ṣẹ́rí tẹ́lẹ̀ amẹ́ríkà là ń pariwo ẹ̀ pé ó pọ̀ sí. wọ́n wá ní ti Canada ti wá gògò ìgbéyàwó tó ń crash ní Canada ọlọ́run ba nìkan ló mọ̀ àwa dúdú yìí náà sì ni ẹnìkan wá sọ̀rọ̀ kan fún mi láyínká ó ní látìgbà tóun ti wà ní Canada pẹ̀lú ọdún tóun lò ń bẹ àti ìrírí òun òun ò tí ì rí Indian kó gbé ọkọ rẹ̀ lọ kóòtù rí kó lọ jáwé fún un. Hmm, ẹ̀yin náà ni. ẹ̀yin ni. ẹ̀yin kìíní ni. ẹ̀yin ni. ẹ̀yin dúdú yìí ni. ẹ̀yin ni torí pé òfin ibẹ̀ yẹn fẹ́ẹ́ fẹ́bọ̀ ó fẹ́bọ̀ obìnrin ok ṣé ohun tí àwa jogún bá nílẹ̀ kóòtù òjìbí n ló ti pamọ́ sáwa lára tá a lè fi fitting sínú sísítẹ́ẹ̀mù ìlú òyìnbó ni. ṣé bí ìgbéyàwó ṣe ń dàrú ní London lamẹ́ríkà ṣé bẹ́ẹ̀ ló ń dàrú ní Nàìjíríà ní nàìjíríà obìnrin lè ọkùnrin lè ọkùnrin àti ìyàwó rẹ̀ lè gbójú agan síra wọn kí wọ́n sì parí ẹ̀. wọ́n ní lọ́hùn yẹn. Ah, kò sí òbí tí ó sọ pé n máa lọlé ọkọ ẹ̀ ó lè fìyàwó ẹ̀ sẹ́ ṣùgbọ́n ní bíbá yìí àyè ṣì wà pé ilé ọkọ ẹni ọjọ́ rẹ pé mi náà ń forí ti ní lọ́dọ̀ bàbá ẹ̀ ni. ọ̀dà dọ̀nàláyínká ṣé atẹ́gùn kan wà lámẹ́ ní Canada yẹn tí mò ń fẹ́ lòdì yàtọ̀ ni. ti Canada ló ń sọ ti London kọ́. ẹ jáàmù ti Canada. Ah, ó dà mọ̀ ń bọ̀. ilá ti máa ṣayé sí o kò yé mi. àwọn ló ti dípa ó dí pẹ́ngẹ́pẹ́ngẹ́ báyìí ò ní Olúyọ̀lé lọ́nà seven up bóyá kí a bẹ àwọn. road safety. àwọn road safety àti àwọn àmọ̀tẹ́kùn <laughs> ẹgbẹ́kùn lọ́wọ́ ẹ bá wa yọjú síbẹ̀ torí ọlọ́run wọn ló ti dípa pingínpingín báyìí wọn sì gbà fúnra wọn náà ni ní olúyọ̀lé along seven up road hmm. nìbàdàn ẹ jọ̀ọ́ torí ọlọ́run. ọba <sighs> ẹ kú rọ̀lẹ́ sà. pápá ni. Ah, ah, pápá <laughs> pápá happy new year sà progress. Ah. n tẹ́ fi wọlé lẹ́ẹ̀kan ni mo ní happy new year ní kí n má sọ pé same to you. ah no kò same so ẹni tí wọn bá ti sọ fún pé happy new year. <laughs> a ní progress. progress ó ń tẹ̀síwájú. ní kò wá di same mọ́. ẹ ẹ sà hmm. tí ẹ máa ní up road. ARTW ló tún sọ. ARTW. progress làwọn ẹ kì í ṣe ARTW nìkan ni progress jẹ́ answer slogan wọn àwọn kan náà pọ̀ àwọn ẹgbẹ́ kan náà wà tó jẹ́ pé. happy new year progress. ẹ kúrò lẹ orúkọ yín sà fún àwọn tó ń gbọ́ wa nínú wa dùn pé ẹ wà nínú stúdíò pẹ̀lú wa. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. hallelujah. mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó la yé àtọ̀run mo sì dúpẹ́ lórí iléeṣẹ́ yìí fún ìtẹ̀síwájú mo sì dúpẹ́ lórí bàbá ọjà àti èèyàn mi eob ẹlẹ́nu rẹ́sọ̀ èyí jẹ́ ń gbádùn àwọn dádì ni wọ́n gbàdúrà fún wa. àní pápá ah, àwọn èyí jẹ́ dádì mọ́ àwọn pápá àwọn gbọ́ papa authority àwọn ọlọ́jọ́ kò yìí. ngbà mọ ìyàwó bá mi wá mú mi lọ bá wọn. ngbà ìyàwó ìwọ náà tiẹ̀ mọ̀ pọ̀ ìyàwó ah, rí hmm. pẹ̀lú ìkẹtàn rẹ yìí náà. mọ ìyá bá mi wá bàbá pápá wa sọ fún bàbá mi lọ́dún náà lọ́hùn kọ́lọ́mbà fọ̀rùnkẹ́ pé ọmọ yóò sì di ògo ńlá bá mi sàsọgọ mi pé já mọ́ ọ lọ lẹ́jà. orí bẹ́ẹ̀dì mo wà lọ́sibítù usage mo ti sọ fún ọ rí tí bàbá pápá wa wọn gbàdúrà fún. Mm, já bo ẹ sà ẹ sọ orúkọ yín ní kíkún àti orúkọ ilé ìjọsìn. orúkọ mi ni wòlíì àti ajínrere J.O. Adéoyè tí gbogbo èèyàn ń pè ní ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ with God prayer ministry and gospel church international. dádì àsìkò wa péréte ni hmm. n tẹ́ fi wá ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé ṣókí ògo ni fọlọ́run lókè ọ̀run hallelujah bí a ti wọnú ọdún yìí torí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run láti inú oṣù kẹta tí covid nineteen ti bẹ̀rẹ̀ ni mo ti wà nù ṣòru hmm. títí wọnú ọdún yìí but inú ọdún yìí a bẹ̀rẹ̀ àwẹ̀ forty one days inú ẹ̀ la wà báyìí gbogbo wa mo wá ń gbàdúrà lọ́lọ́ náà wá sọ fún mi pé tó bá di ọjọ́ kọkànlélógún hmm. on the twenty one one twenty twenty one ah twenty one one twenty one. yes twenty one one twenty one. Ah, ọjọ́ tó lápẹẹrẹ nìyẹn. o ti lágbára jù. Hmm. ní sẹ́ńtúrì wa tá a wáyé tí tọ́ọ̀zẹ̀ tọ́ọ̀zẹ̀ ló bọ́ sí tó bá ti lè kọjá ká tó tún lè rí ah. twenty one one twenty twenty one ó yà wá yóò ti kúrò lára. a ah, tẹ lè a lè rí. Hmm. so lọ́lọ́run wá sọ fún mi pé kí n pe àwọn ènìyàn kí n kó àwọn ènìyàn pàdé òun bóun fẹ́ pàdé àwọn èèyàn ohun tó wá sọ fún mi ni pé ìwé Dáníẹ́lì orí kẹwàá ẹsẹ̀ kẹwàá pé òun fẹ́ mú balógun pàṣíà kúrò lọ́nà àwọn èèyàn hmm. ìjọba olùdè náà láti twenty one days láti fi ìdáhùn àdúrà Daniel hmm, ránṣẹ́ láti ọ̀run wá hmm. tọ́lọ́run ti rìlíìsì ẹ̀ bọ̀tí ọ̀dọ́mọkùnrin tó ń pariwo làwọn ọ̀run wá sọ pé kí ló dé àti fàdúrà ẹni náà wá rántí pé balógun pàṣẹ àdúró lọ́nà kò jẹ́ kí àdúrà Daniel oh ṣùgbọ́n ọlọ́run wá gbé iṣẹ́ mi dìde àrángẹ́lì mi ìyẹn ló wá sọ pé olúwa wí so ọlọ́run sọ fún mi pé kí n kó àwọn èèyàn pàdé òun ní on the twenty one wa twenty twenty one. ọjọ́ wo ló bọ́ sí ìyẹn ọ̀túnla màá ní ọjọ́ tọ́ọ̀sì ni sáìtì mẹ́ta ni aago méjìlá ọ̀sán mhm. aago mẹ́ta ọ̀sán mhm. àti ní alẹ́ mọ́júmọ́ tí aago méjìlá àti aago mẹ́ta yẹn inú gbọ̀ngàn wa tuntun divine authority ibẹ̀ la máa lò. níbo nìyẹn wà sá. nínú ọgbà yẹn náà ló wà. ẹ júwe ibẹ̀ sá ok ọ̀dọ̀ wa tí èèyàn bá ń lọ láti bíi tó bá ti sọ pé òun lọ eh, tá à ń lọ sọ́nà ìwòrò tó bá ti sọ pé ilé epo doyin ṣé ilé epo doyin yẹn náà náà ń pè ní soka tẹ́lẹ̀ gbàtẹ́lómiì rà lòdì ilé epo doyin okay. so tó bá ti sọ pé òun lọ sí ilé epo doyin ní soka níwájú ilé epo doyin àtúkọ̀ with god bus stop síbẹ̀ ẹ̀yìn ilé epo yẹn ni with god wà ṣé rí tẹ́ńbà ti sọ̀ ní títì express kó bó bá wọ̀ kán báyìí wàá rí ṣọ́ọ̀ṣì yẹn bí ọkọ̀ ojú omi báyìí tó gun gidi tí a sì fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kí n kó àwọn èèyàn pàdé òun láti mú ìdíwọ́ kúrò kó yanjú ọ̀rọ̀ wọn and mo fẹ́ gbàdúrà a fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè orílẹ̀-èdè ní ìdí àdúrà pàtàkì ìpínlẹ̀ ọ̀yọ́ ìgan ní ìdí àdúrà àdúrà sì ń gbà hmm. so mo fẹ́ kí gbogbo èèyàn irú àwọn èèyàn míì tẹ́ pé ìṣòro wọn lè ráàyè torí ẹ̀ lọ́lọ́run fi fún anybody ní orí ọ̀fẹ́ aago méjìlá di aago méjìlá ọ̀sán títí di bí aago kan àbọ̀ sáago méjì lọ lù àwọn èèyàn ó lọ sinmi ẹ bá sì fẹ́ lọ bìkan lè tó wá tó ti dago mẹ́ta ọ̀sán tí jésù pariwo lórí igi àgbélébù pé ó parí hmm. iná àdúrà ó tún ràn tó bá tó ti di kíní ọba wa dalẹ̀ ìṣòro ní dilẹ̀ mọ́ ìtàn ayé àwọn èèyàn máa yí padà. ẹ sà protocol ìjọba fílẹ̀ ńkọ́ nípa. ẹ ṣeun bàbá inú mi hmm. dùn a ti ṣètò dáadáa fún gbogbo ìwọn èèyàn mo ti sọ ganan kí ni tán kà mọ́ news pé káwọn èèyàn fi nǹkan bomú kán máa bọ̀ tán bá sì ti ń dé àwọn nǹkan tán lè fi fọwọ́ lóní irú àṣà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run mo ṣe nǹkan kan tó lágbára bá a ṣe wọnú ọdún yìí ìgbà tí àwọn elétò ìlera wá sọ́dọ̀ wa wọ́n gbà á lẹ̀ wọ́n kọ́ lẹ̀ pé no ti wá yàtọ̀ láti ẹ bá béèrè lọ́wọ́ gbogbo ọmọ with God láti last year ní ìparí mo tún sọ fún anybody tó bá ti ń bọ̀ wá sí church ó gbọ́dọ̀ wẹ̀ kò sì ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń bọ̀ láti ọjà àbíbì kan tó bá ti ń tó o bá jẹ́lé o yálé o gbọ́dọ̀ wẹ̀ kó o ṣèǹjẹ aṣọ torí iwájú ló ń bọ̀ o gbọ́dọ̀ present ara tó o bá sì wàá dé church nínú gbọ̀ngàn wa káàmpù yẹn tóbi aláwọn bathroom tó pọ̀ ìwọ ló lọ wẹ̀ fúnra ẹ kò sẹ́ni tó máa wẹ̀ fún ọ wàá wẹ̀ wàá sì múra gbogbo ètò ti fara kó yẹ wàá fọ̀ dànù so ìgbà táwọn elétò ìlera gbọ́ wọn ní yes àwọn gan kọ sílẹ̀ wọn làwọn ò lọ mọ ṣàlàyé fáwọn èèyàn. that's right ẹ ṣeun sir. táwọn èèyàn bá fẹ́ bá yín sọ̀rọ̀ pè yín fún ẹ̀bẹ̀ àdúrà kí ni tẹlifóònù nọ́mbà táwọn èèyàn lè pè yín sí. ògo ni fọlọ́run màá kọ́kọ́ fún wọn nọ́mbà yìí nọ́mbà yìí ni agbára ọ̀rọ̀ láràárọ̀ ni mò ń sọ̀rọ̀ àdúrà jáde lórí whatsapp màá fẹ́ kí store rẹ̀ pé agbára ọ̀rọ̀ tán bá sọ please add me lórí nọ́mbà òun rè zero eight zero six three four nine zero five nine three lẹ́ẹ̀kan sí zero eight zero six three four nine zero five nine three ṣùgbọ́n nọ́mbà tèmi gangan tó wá sọ́dọ̀ mi direct zero eight zero three four double zero five two zero four lẹ́ẹ̀kan sí zero eight zero three four double zero five two zero four. ẹ fún wa ládùúrà sá. dandan nìyẹn ẹ̀yin tẹ ẹ nídìí àdúrà. <laughs> Ọlọ́run torí ohun tí ògo ni fọ́lọ́run lókè ọ̀run orúkọ Jésù Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín torí pẹ̀yìn ni Ọlọ́run ẹ̀ ò sì yí padà mo rántí ngbà tí wọ́n ń ṣe ọdún kan bí mo gbàdúrà mo ní tí ẹ̀yin bá dàgbà tẹ́ ẹ bá dògbò tán tẹ́ ẹ lọ mo ní iléeṣẹ́ yìí ó tún máa exist Ọlọ́run sì ti fàṣẹ sí mo wá gbà mo débi lónìí inú mi tún dùn gbogbo nǹkan ti yí padà àwọn irinṣẹ́ tuntun kankan ọ̀dà ẹ máa tẹ̀síwájú ẹ ṣe é dá dúró ẹ ṣe dá padà sẹ́yìn iléeṣẹ́ gbogbo ibi tó wà káàkiri ògo ọlọ́run kó máa di mímọ́ mo gbàdúrà fún ajínrere dókítà yínká ayéfẹ́lẹ́ ohun tí mo béèrè lọ́wọ́ ọlọ́run fún yín o ní ẹ̀mí gígùn àtàlàfíà òye ẹgbà ìwé jákọ́bù orí kìíní ẹsẹ̀ karùn-ún oní tó bá kù ọgbọ́n kù ẹnikẹ́ni kó béèrè lọ́wọ́ ọlọ́run tó fi ń hmm. fúnni lọ́pọ̀lọpọ̀ tí kì í bá ní wí bàbá ọjà ó yá gba ọgbọ́n àmín gba ìmọ̀ àmín gba òye bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn iṣẹ́ ìránṣẹ́ káàkiri kì í ṣọ̀dọ̀ wa káàkiri ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́ gbà Nehemiah sọ pé olúwa rántí mi gẹ́gẹ́ bí èyí tí mo ti ṣe fún àwọn yẹn lórí èyí tẹ́ ń ṣe fún iṣẹ́ ìránṣẹ́ àti àwọn ènìyàn gbogbo ọlọ́run aṣíwò ìrántí kan yìí mo gbàdúrà fáwọn ìbẹ́ta kọ́lọ́run dáwọ́ lé wọn ìdàgbàsókè wọn kọ́lọ́run fi dọ̀tá lójú mo gbàdúrà fún eob ọlọ́run bá mi dáwọ́ lé ìṣiṣẹ́ rẹ̀ mọ́jọ́ ṣe ẹsẹ̀ gbé máa bá mi tọ́ ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá ó ní yé àwọn tá à ń tọwọ́ ìmọ̀ ṣamọ̀nà àwọn ní í ṣe ọmọ ọlọ́run kọ́lọ́run máa bá mi tọ́ yìí gbogbo àwọn tó wà nù bíi pátá ẹwà òde ní pọ́típù ní gbálọ́tún ló ṣe àlè máa kárúkọ yìí wọ́n tún pè kan láwùsá lórúkọ jésù ire kó bá gbogbo yín ẹ ṣoríire ẹ ṣoríire yóò sì dára fún yín mo gbàdúrà fún gbogbo àwọn tó wà nù lé lórúkọ jésù ẹ rà àánú gbà ẹ rí ìdáláre gbà ẹ rí gbèníjà gbà ìran òdì aláòdì kò ní ṣẹlẹ̀ yìí prógámù ọjọ́ tọ́ọ̀sì tọ́lọ́run kí n kó àwọn èèyàn pàdé òun ó wà ń bẹ ìyanu ó sì ṣẹlẹ̀ ògo ní fọlọ́run lókè ọ̀run èyí tó wá ga jù inú mi dùn ẹ̀ ń sọ̀rọ̀ kan pé ayé asán ni kò sí nǹkan kan mo gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa a nífàyè bọ̀rùn jẹ́ a ó mẹ́kì heaven a sì délé ológo èyí la tọrọ tá a sì bẹ̀bẹ̀ nítorí jésù olúwa wa. inú. ó yá wìsí gọ́dún ọdún twenty twenty one tá a ti ń retí ọmọ ti dé kí lọ́dún wá kú o ó kù yanu ojoojúmọ́ nínú ọdún twenty twenty one ro méje pọ̀ mọ́ méje pọ̀ mọ́ méje míì twenty one àṣepé iṣẹ́ àṣepé plus àṣepé plus àṣepé ìsíkọ́tò àṣepé pérépérépéré lórúkọ mẹ́ta lọ́kan àwẹ̀ àti àdúrà lọ́sùn wá fi rí gbà ọjọ́ mọ́kànlélógójì forty one days láti fi gbà á pẹ̀lú àwọn àkànṣe àdúrà èyí tí ẹ̀mí mọ́ tó ṣípayá rẹ̀ wípé ká gbà lójoojúmọ́ tí wọ́n ti wà lákòjọpọ̀ nínú ìwé kan tó rírà ní with God gbogbo àwọn ẹ̀ka with God láti láti máa pàdé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìpàdé ìṣòro èmi ò ṣetán kú kò sì ní tẹ̀tí bẹ́ẹ̀ ni ò ní yẹ lọ́jọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ sátidé inú àwẹ̀ ológójì ọjọ́ ọ̀hún láàmú pàdé ní wákàtí ìgbèníjà láago méje àárọ̀ sí mẹ́wàá àárọ̀ orí ilẹ̀ agbára àjínde láti wá pàdé láago mẹ́ta ọ̀sán ní february twelve ọjọ́ kejìlá oṣù keje tí àwẹ̀ àti àdúrà three yóò kásẹ̀ ńlẹ̀ ìpè àfojojúmọ́ dẹ́gbìnrin yóò tún fọ̀hún akin ìwàláyé mẹ́ta lọ́kan yóò tún ṣeṣe akin mẹ́rìírí mọ́jẹ̀mú authority wòlíì àjíire j o adéoyè jp yóò tún dábìrà lákọ̀tún àrà for area eh then they call me baba 22 if you look my jc number 22 my keke plate number nko 22 my house number of course i the cack for number 22 eh walele but you sabi wetin really make then they call me baba 22 eh na because i the groove 22 times bonus on top every recharge yes o oh. if you don't tell where you use your glow line reactivate now make you begin enjoy your own ogbonge 22 times Cosmonauts on top every recharge. Oh. <laughs> it pay to reactivate your glow line. Oh. Glow I won't tell you the secret of better food na the new no chicken and classic seasoning powder. The ingredient they take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander and plenty more. If you knack new no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go no say flavor, pass flavor. New no seasoning powder natural by ingredients gbangba by flavour. Hey, wo, why una dey do her like this now? She offend una. ah, ah, mommy, what is it? Why are you crying? ah ejiro people heartless oh. ah see wetin dem dey do anita. mama who is Anna? my dear just leave mama oh. she's in a world of her own with this movie she's watching on airtel tv. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just dial star 141 star 106 hash now. Hey, Mama, Anita don't see better man Mario. Oh. Just look at God. Airtel, the smartphone network. ẹ yá gba ìpè lọ́dọ̀ àwọn tí wọ́n rí àrísàn tó ń ṣẹlẹ̀ ní Canada. ní abroad. a fi eléyìí discourage àwọn tó fẹ́ mú ìyàwó wọn o. a fẹ́ encourage yín láti ran àwọn èèyàn lọ́wọ́ torí ẹlòmíà sọ pé òun prefer láti fẹ́ ìyàwó láti Nàìjíríà ó dáa lóòótọ́ a fi discourage yín àwọn ọmọ oníbìníran ṣì wà tó jẹ́ pé ọmọ inú ọgbà ni tí wọn kì í ṣiṣú yọ wọ́n sì hmm. pọ̀ ní nàìjíríà tó jẹ́ pé àwọn ọmọ dáadáa tán ti léèrè jáde wọ́n sì pọ̀. àmọ́ kí ló ń hmm. fà á ti ṣe sísítẹ̀mù ibẹ̀ yẹn ni kò bá àwọn ọkùnrin wa lára mu ni ẹ já ti nàìjíríà lẹ̀ àbí òfin ibẹ̀ yẹn. àwọn mọ̀lẹ́bí á pe ìpàdé mọ̀lẹ́bí léyìí tó bá ṣì wà hù lórí ṣùgbọ́n ní Canada ní London wọn ò lè rí àyè pèpàdé lé wọn lórí ńbẹ kí ló dé tó Canada ọmọ nàìjíríà ló sì pọ̀ jù ti nàìjà ló pọ̀ zero eight zero nine two two two one zero five nine Number tí àwọn ará tó àwọn ará àwọn ará òun yẹn ni kí wọ́n pè é jọ. àwọn ará ìlú òyìnbó ẹnìkan pè é jọ zero eight zero nine two two two one zero five nine. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. ẹsọ̀gbọ̀nlẹ̀ ló yẹ ká ṣe. nígbà tí nígbà táwọn méjèèjì jọ wà ń bí kò ní sí wàhálà. wọn á máa fẹ́ra wọn lójú fẹ́ra wọn nímú. kọ́ńdọ̀mù yẹn tán náà ni. Mm-hmm. lọ́ba tán. hello. ewo ń bẹ̀. hello. hello pa. hello. ẹ kúrò o. ẹ ẹ̀rọ ẹ ètò ètò orúkọ mi mò ń pè yín láti Germany. láti Germany ok ṣó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Germany. bẹ́ẹ̀ ó ń fẹlẹ̀ bẹ́ẹ̀ fà ó ń fẹlẹ̀ dáadáa. kí ló ń fà á rí ètò yìí ẹ ti gbé wá gbà kan tí mo pè báyìí náà ṣe rí nǹkan méjì ló fà á èkíní ṣe rí àwọn ọ̀rẹ́ nígbà míì wọ́n máa ń dalé ní ìlú níbi báyìí ọ̀rẹ́ tó yẹ pẹ́ni tó súnmọ́ yín tipẹ́tipẹ́ ẹ̀mí ẹ̀kọ́ ló ń ṣe yín lábẹ́lẹ̀ ìyẹn kan ẹ̀ẹ́kejì dẹ̀fà owó ṣe rí àwọn owó kan bẹ tó yẹ kó wọ́n fún àwọn obìnrin àti tó sáré wọn wọ́n ń pè ní fada wọ́n ń pè ní ọmọọ̀sá gọ́ọ̀mẹ̀tì máa ń fún wọn lówó ọmọ tó pé eighteen náà máa ń fún wọn lówó yẹn tẹ̀wá hmm. tó wá ní àyè wọ́n tún ní àwọn kan tẹ́ pé kínní yẹn ẹni tí ò bá sọ́ra ìyẹn gan ló ń ba márèèjì jẹ́jù hmm. ṣẹ́rí gọ́ọ̀mẹ̀tì wọn wọ́n máa kọ̀ǹpìsì àwọn obìnrin gan wọ́n pèsè àkóbìnrin jẹ́ single mother. Ah, ah because wọ́n máa ń gba owó wọ́n máa ń fún wọn ní owó fún fi ń dùn wọn dà. kí ni solution. sẹ́ẹ̀dì èmi o mo ní ìyàwó tí mo lọ́mọ ọmọ mẹ́ta làwọn ọmọ mi àti ìyàwó tó gbogbo alájọ wà mo dúpẹ́ fọlọ́wọ́n ba ọlọ́run fún mi lóbìnrin tó tẹ́ mi lọ́rùn. wọ́n mi sà ṣe rí èmi máa ń sọ kí ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kí máa sọ pé ní ìyàwó ah, ìyàwó ah, ojú òpó yìí ò tó rárá. Oh, ojú òpó yẹn ò ṣe dáadáa. ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. kí ni wọ́n wí. mo rò para Canada ni wọ́n ní àwọn wà ní Canada wọ́n ní it is absolutely crazy here ah, eh. wọ́n ní àwa tá a wà Nàìjíríà tá a jọkùnrin wọn la ní lọ́ọ̀kì a ní luck. ẹ eh, tá à ń gbé lálàáfíà pẹ̀lú ìyàwó wa eh. wọ́n láwọn ìyàwó àbúrọ̀dù yìí wọ́n ní mi ò kàn hate ọkọ rẹ̀ ni. láì jà láì ta wọ́n ní ìgbà míì sì ní wọ́n ní kì í ṣe Canada nìkan wọ́n ní bí Australia bí New Zealand wọ́n ní àìlẹ́kọ̀ọ́ tó tó wọ́n ló wà ń bẹ̀ wọ́n ní ìmíì wà tó jẹ́ pé freedom wọn ti pọ̀ jù torí pé ìjọba ìlú òyìnbó ti hmm. fóbìnrin lágbára hmm. gan-an. ní then the types of upbringing tán ní bí wọ́n ṣe bí wọ́n ṣe tọ́ wọn nígbà míì background wọn wọ́n ní míì sì ní ìṣe gààrù ìṣègàrú wà hmm. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn wà nílùú òyìnbó tó jọkùnrin tó ń rí ìyàwó ẹ̀ bá gbélé tí ò sí wàhálà lọ́jọ́ pé bóyá kọ́ọ̀nọ̀t nílẹ̀ haúsá lọ́hùn hmm. níyàwó rẹ̀ ti wá ṣùgbọ́n pé ń bẹ̀ bí wọ́n ṣe tọ́ wọn ń bẹ̀ wọ́n ó tẹríba fọ́kọ wọ́n sì wọ́n gbà fọ́kọ ni hmm. wọ́n ní àwọn tí wọ́n ní lọ́ọ̀kì díẹ̀ kọ́lọ́hún ó ṣàánú wa. àmín ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́sà. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ṣojú inú mi dùn ayọ̀ mi kún láti wà pẹ̀lú yín nírọ̀lẹ́ ìwà ṣúgà kí n láyọ̀ àwa náà dùn ayọ̀ wá sí mi mo ń lo hair fún ẹ̀ ń dà mo ń lo hair fún ẹ̀ ń dà àbí. ẹ̀yin lẹ lo hair fún mi ní kẹ́ ẹ̀ ló mọ̀ mi mo lo hair fún ẹ̀ náà dẹ̀ gbà. ó ní ẹ mọ̀ lo ẹ <laughs> ẹ mọ̀ lo ẹ. ó dà o káàbọ̀ sórí ètò yìí. yẹ sà ẹ ṣeun sà ẹ kú lé. orúkọ yín lẹ́ẹ̀kan sí àti iléeṣẹ́ tẹ̀sán. wàhíì dàkítayọ̀ lorúkọ mi mo wà ń bí láti wá aṣojú iléeṣẹ́ fly safe global consulting. mo máa ma wọ yín wá ni torí hmm. pé ẹ gbọ́dọ̀ bà wá lójú jẹ́ abẹ́rẹ́ tó lókun ń di ni wọ́n mọ̀ yín mọ́ fresh fm ẹ̀yin lẹ tún ní fly safe mm. right now àwọn tá a polówó tá a polongo fún yín nbò lẹ bá dé. yorùbá bọ̀ wọ́n ní mọ̀tọ̀sẹ̀ ló ń lọ́yọ̀ má pòwe bí. <laughs> ó dà àwọn èèyàn ti ń gbọ́ ìròyìn ayọ̀ inú tèmi náà dẹ́kun ayọ̀ mi dẹ́kun. kí ni ìròyìn tí wọ́n ti ń gbọ́. láti wá sọ fún àwọn èèyàn pé àwọn èèyàn tí wọ́n forúkọ sílẹ̀ lábala àkọ́kọ́ ìyẹn first batch láti lọ ṣiṣẹ́ ní Dubai nílé iṣẹ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti gba text message gbogbo wọn ló ti gba text message kí ni text message yẹn dúró lé lórí. àwọn kan wà tí ò tí ì rí text message ṣùgbọ́n kán má bọ̀ dàmọ̀ torí pé n tó supersede text message yẹn ti jáde. kí ni nǹkan náà o ní offer of employment. oh offer of hmm. employment ti jáde. bẹ́ẹ̀ni nbo ló wà. pátápátá gbogbo àwọn èèyàn ti wá ń pick ẹ lọ́fíìsì wa báyìí. wọ́n ti wá ń mú offer of employment. offer of employment irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ lọ ṣe. iṣẹ́ security ni òun là ń pariwo tí a dẹ̀ gbà wọ́n fún. àwọn àwọn kan sọ fún wa pé kò síṣẹ́ ní Dubai. wọ́n ní kò eh, síṣẹ́ ní Dubai. ibi téèyàn bá rìn dé ibẹ̀ ló máa ríran mọ́. Hmm. torí ẹ̀ la ṣe sọ pé kẹ́nìkan kan máa sanwó sílẹ̀ even pẹ̀lú offer of employment tó jáde kẹ́nìkan kan máa ti sanwó títí tí visa tó máa fi jáde tó bá ti gba visa. sógun ẹni bá dà ní lójú èèyàn máa fi gbà rí. èèyàn mélòó ni àyè sì tún ṣẹ́kù fún báyìí. bá a ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan tó yẹ ká yànnàná fáwọn èèyàn wa ni pé kọ́kàn wọn lè balẹ̀ la ṣe ní offer of employment yìí a béèrè fún lọ́wọ́ àwọn company tí à ń recruit fún ní UAE ni náà ṣe sọ pé náà ṣe bá wa gbé yẹn jáde náà pé kọ́kàn gbogbo wọn lè balẹ̀ torí pé ó yẹ kí visa ti jáde báyìí àmọ́ torí gbogbo àwọn nǹkan tó ń lọ káàkiri àgbáyé ọ̀rọ̀ COVID-19 yìí ó ṣokùnfà nǹkan tó fẹ́ fàdíwọ́ náà so ẹ̀ẹ̀kan ṣoṣo náà fẹ́ kí gbogbo àwọn èèyàn move hmm, kúrò ní Nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ yìí a ti conclude lórí first batch second batch là ń rí. àyè sì wà fún àwọn èèyàn tí ó bá sì fẹ́ fẹ́ darapọ̀ mọ́ àwọn tó fẹ́ lọ ṣiṣẹ́ ní Dubai. àyè wà bá a ṣe ń sọ̀rọ̀ láti àná títí di February eighteen tó bá dẹ̀ di ọjọ́ yẹn kó tó dìgbà yẹn tí àwọn èèyàn tá à ń fẹ́ tó bá ti pé a máa stop ẹ̀ ah. torí pé àlè lórí ọ̀fẹ́ láti gbà tẹ́nu bá ti téèyàn bá gbókèlè kọjá tẹ́nu gbà á kò fòló. Mm-hmm. níbo ni ilé iṣẹ́ yín wà? àti pé ìgbésẹ̀ wo lèèyàn máa gbé láti rí fọ́ọ̀mù wọ̀nyí gbà. iléeṣẹ́ wa wà nìbàdàn yín tá à ń sọ nípa ìdí pé security fáwọn tó bá fẹ́ lọ ṣiṣẹ́ nílùú dubai iṣẹ́ security nìkan dondo ni mm-hmm. èèyàn tó bá dẹ̀ fẹ́ apply ó gbọ́dọ̀ ní minimum of o level ó gbọ́dọ̀ ka ìwé mẹ́wàá kó dẹ̀ ní result lọ́wọ́. ṣé ó gbọ́dọ̀ paasi. ó gbọ́dọ̀ paasi. ó pọn dandan kó paasi. kò wá pọn dandan kírẹ́dìtì márùn-ún ah. ó ṣàdé àkọsílẹ̀ epo ti jáde mẹ́wàá. pé ó ṣèwé mẹ́wàá ó sì lè so ó sì lè so ọ̀tán mo lè hmm. fi báyàn sọ̀rọ̀. okay bẹ́ẹ̀ ni kó gbọ́ welcome going eh, eh, go come tó bá ti gbọ́ yẹn àti <laughs> dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ẹni yẹn gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí lọ́wọ́ kàn wá sílé iṣẹ́ wa wọ́n á forúkọsílẹ̀ pẹ̀lú five thousand naira hmm. eh, màá dẹ̀ sọ lórí afẹ́fẹ́ báyìí kì í ṣe five thousand naira nìkan yẹn náà máa san mọ́ o ah. ṣùgbọ́n sílé iṣẹ́ wa lẹ́yìn owó fọ́ọ̀mù yẹn wọ́n ní nǹkan kan tó máa san mọ́. ṣùgbọ́n nígbà tí lisa ṣùgbọ́n wọn á lọ ṣe mẹ́díkà owó náà dẹ̀ máa fi ṣe lọ hospital yẹn. àwọn fúnra wọn ló máa lọ ṣe mẹ́díkà. àwọn ó ní hospital tán ti approve fún wa láti Dubai. Okay. in fact test wọn gan àyẹ̀wò tán ṣe yẹn èsì rẹ̀ Dubai ló ń lọ wọn kì í fún wa. wọn kàn sọ fún wa pé ẹni báyìí ti ṣàyẹ̀wò ó dẹ̀ pass àwọn tí ó dẹ̀ pass náà. wọ́n sọ fún wa pé wọ́n àwọn wo ni qualify bẹ́ẹ̀ bá gabi pọ́tébù náà ńkọ́. mo sọ lánàá náà làbẹ́kúta mo ní àbùdá àti <laughs> ọpọlọ. àti kí ni. mo ní àbùdá àti ọpọlọ mo ní ẹ má jẹ́ kí pọ́tébù pọ́tébù kọ́. tàbùdá ò ní kúkúrú rẹ̀ <laughs> ọpọlọ rẹ̀ ní bó ṣe ń dún bíi bèbí. ìgbà pápá àṣẹ kìkì ọ̀rọ̀ gan ń gbàdúrà fún wa ní ìsìn náà ní mm. àti kékeré náà wọn mm. pátíkù. pátíkù ni. <laughs> ká sọ tòótọ́ pátíkù lọ́mọ yìí. pátíkù lọ́mọ yìí so eh, telephone number? yín torí àsìkò wa. zero nine zero six eight one two five five zero zero. ẹ júwe ibi tí wọ́n ti máa wá pèkì fọ́ọ̀mù tó ti máa gbà fọ́ọ̀mù. iléeṣẹ́ wa wà nìbàdàn ní nọ́mbà fifty five ládojúkọ lana house ní liberty road nìbàdàn fáfàní àwọn èèyàn tó bá ń gbọ́ wa nílùú abẹ́òkúta wọ́n lè gba fọ́ọ̀mù ní fresh fm abẹ́òkúta àwọn tó bá dẹ̀ ń gbọ́ wa ní adó èkìtì wọ́n lè gba fọ́ọ̀mù ní fresh fm adó èkìtì bákan náà nìbàdàn ẹ lè wá sí Fresh FM nìbàdàn. ẹ gbéra ńlẹ̀ dìde ẹ dìde ìgbìyàn rẹ̀ ti kẹ̀kẹ́ owó jó tán ó ti pé. ayé tó ayé tó adékòdèrè hmm. Adeko. ah ọ̀rọ̀ ti pọ̀ mí o oríṣiríṣi àtẹ̀ránṣẹ́ la ti ń gbà ọ̀rọ̀ ti pọ̀ mí gan-an hmm. Hmm. ẹnìkan tiẹ̀ sọ pé wọ́n ti lé àwọn jáde <laughs> wọ́n ní november third làwọn ṣe ni wọ́n lé àwọn jáde. ta ló lè jáde. ìyàwó ni. ìyàwó lé ọkọ jáde. bẹ́ẹ̀ni ẹnìkan sọ̀rọ̀ níbi ó ní ní uk mhm. wọ́n ní wọ́n ní problem yẹn social system wọn wọ́n ní arrangement ibẹ̀ yẹn favour obìnrin wọ́n ní nítorí ẹ̀. kì í ṣe bẹ̀yẹn nìkan àti America. náà ó favour obìnrin lamẹ́ríkà. Eh Ah, ọ̀gá àbí ká jẹ́ kó favour obìnrin náà ní nàìjíríà ni. ẹ àwọn tí wọ́n padà sóko wọn sì pọ̀. ayé gba jẹ́jẹ́. hello <laughs> hello ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ sà. orúkọ yín sà ń bolẹ̀ tí ń pè wá. ambassador adékúnlé badmus pẹ̀lú mi níbí ni ayọ̀délé badmus. Oh, ẹ̀yin lẹ́ ń ṣe ilé iṣẹ́ wo lẹ́ ń ṣojú. Eh, goodmus learning center oh goodmus learning center ẹ ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ yín. goodmus learning center ni is a sixth form academic school láti ń kọ́ àwọn èèyàn láti lọ kàwé ní òkè òkun most especially gbogbo àwọn tí wọ́n rí bí wọlé sí àwọn local university wa ní Nigeria ń bíbà yìí tó ń wá quality but affordable education ní ìlú. Okay turkey la ti ń kó àwọn èèyàn lọ a ti ń ṣe kínní tipẹ́tipẹ́ rọ̀gùnrọ̀gùn àwọn ọmọdé náà ti jẹ àǹfààní láti ọ̀dọ̀ wa so ètò YOS exam tó dàbí jáàmù òun ló ń bọ̀ lọ́nà òun ló ń bọ̀ lọ́nà so tàfi sọ fáwọn hmm. ènìyàn pé kọ́ má jẹ́ kí àǹfààní yẹn kó fò wọ́n ru ó máa bẹ̀rẹ̀ ní ìlú nàìjíríà ó dẹ̀ máa bẹ̀rẹ̀ láti ìlú Lagos ní first of February ní twenty twenty one yìí gbogbo àwọn ọmọ tó bá kópa nínú ètò yìí wọ́n lè jẹ àǹfààní full blown scholarship ọmọ tó bá ṣe dáadáa jù but ẹ̀dínwó ńlá due to educational bilateral agreement láàárín Nigeria and the Turkish government tó yẹ pé owó tí àwọn òbí máa san as owó school ó máa kéré gan ó máa wà bí in the range of bí hundred to one fifty thousand and it's highly quality so òun la ní pé ká fi tó àwọn èèyàn wa létí pé àwọn èèyàn ti ń rẹ́díṣà pé káwọn náà kọ́ tètè lọ́ọ́ máa gba fọ́ọ̀mù wọn. ẹ sí mi sà ṣé kìí ṣe eh, èyí tí wọ́n sọ pé àwọn máa rẹ́gísítà fún yunifásitì kan tó bá yá wọn á kó wọn kúrò bẹ́ẹ̀ wọn á tó kó wọn wọ yunifásitì míì tó tún jìnnà sílùú ṣébi tán bá rẹ́gísítà sí làwọn ọmọ ń lọ sà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìlú tó bá ah, ah. rẹ́gísítà sí yunifásitì yẹn ló máa ah, ló máa fún gbogbo wọn ládùmíṣàn sẹ́rí yos exam yẹn ti sà it is not a fail or pass exam àbí UKME wa ọkọ rẹ fi test intelligent content àwọn ọmọ yẹn ni pé so that wọ́n lè gbé wọn sí nǹkan tí ọpọlọ wọn lè gbé. ok kí ni ìgbésẹ̀ tí àwọn èèyàn lè gbé láti àwọn tó eh. bá fẹ́ kópa nínú eh, ìdánwò yẹn kí ni ìgbésẹ̀ tí wọ́n eh, àwọn òbí wọn gbé. wa wà ní nọ́mbà thirty five association avenue òkòrò péjú ọba níkòrò Lagos pọ̀ fún gbogbo àwọn tó wà ní agbègbè Ìbàdàn Ọ̀yọ́ wọ́n lè pàdé wa ní Eminent Center opposite Fesci